gan ọmọ yorùbá ẹ má sùn o torí pé wòrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀ dáńkọlà wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ni má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ̀ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wo ló ya, ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sí náà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ṣe yìí ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbòó sùn wọn lálà ìsín bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó á fi kan pọpo sí amúkan yòókù bọ sànyà atúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ á wálé wàrà mọ̀jẹ́ ọmọ onílé ọ̀la àwọn àjòjì tó ń ṣe ṣègeṣège tán láwọn ò ní bomi kó sí mu wọ́n láwọn ò ní bomi sàn ìyàwó ẹsẹ̀ ìgbà tójú kò fi rí ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sàn ìyàwó ẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan dá òkúta òṣègbè fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kó dodo láyé ń bí ó kún díẹ̀ kí domi láéláé ìtọ́ mi lè domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní ti lẹ́tọ̀ọ́. seeks to represent all of the people of Yoruba with a very diverse membership um, within the Yoruba people. And for us, it's just wonderful to see um, a movement being developed like the World Yoruba Congress under the leadership of Professor um, who is um, really a, a, a, very well regarded um, and, and, highly known person um, within his community. And so I um, I'm just delighted to, to have you join us and, and, and to join the UNPO. Uh, so the, the floor is over to you, sir. I want to start by thanking UNPO for giving me the opportunity to speak up for the organization. Yes, we the organization we also call ourselves, both when in 1914 the British amalgamated the indigenous nations, with other nations to form the country called Nigeria, the Yoruba nation was the largest single uh, nationality in the new country, and already had more than a thousand years of formal civilization in back yoga had started to live in towns and cities by the 9th century. By the time that the first European explorers came to the coast of West Africa in the 15th century, land was already a copious, organized country. was one of the most organized countries in the world. With heavily populated cities and towns at short distances from one another. In the context of this urban civilization, we Yoruba evolved advanced economic, cultural, political, and legal systems. Earliest Europeans of explorers and traders along the West African coast from the late 15th century found the entrance of Yoruba civilization and Yoruba diaspora trading colonies among many West African people, and the Yoruba language as a language of commerce among many different people. With the coming of Christian evangelism and Western education in the 19th century, Yoruba urban civilization immediately enabled Yoruba land to benefit more than other parts of Africa. By the 1860s, we Yoruba were already producing a class of university graduates and educated professionals. The first newspaper in Black Africa was published in the city of Abeokuta and, and other newspapers were published in other universities. For much of the rest of Black Africa schools did not come after the Nigerian, after Nigerian By which time, some Yoruba families were already good. The first generation of At the amalgamation in 1914, Yoruba were the only educated nation in Yoruba. From 1952 to 1962, under a limited self-government arrangement, and federal constitution which the British granted to Nigeria. The Yoruba nation proceeded to make the most Yoruba western region of Nigeria, the first settler in Nigeria, and even in Africa, virtually all aspects of development are modernization. But the Nigerian environment has consistently been hazardous to the Yoruba nation from the beginning, the British colonial rulers feared the considerably educated and culturally sophisticated Yoruba and proceeded to do everything to limit their influence in Nigeria. From the British, the tradition passed on to the non-Yoruba peoples of Nigeria that the Yoruba needed to be stopped and to, to stop the Yorubas became the constant focus of Nigeria. At Nigeria's independence in 1960, the British manipulated everything to expose the Hausa Fulani of northern Nigeria as a dominant group over the Nigerian federal government and to exclude the Yoruba leadership from the federal government. The British regarded the mostly uneducated Hausa Fulani, uh, particularly the Fulani, as quote, friendly people. Under whom British influence will continue to be strong in independent Nigeria. In 1962, less than two years into Nigeria's independence, the anti-Yoruba hostility finally produced a covert operation by the federal government of Nigeria, assisted by the British from the sidelines, to destabilize the predominantly Yoruba West Nigeria. The covert operation succeeded in the Yoruba political leaders of the West Africa. And the federal government immediately rushed in, declared that law and order had broken down in the West Africa, suspended the region's elected government, imposed a hand-to-pick sole administrator on the region, and that just increasing the topmost Yoruba leaders. Finally, federal government chose a, a, the faction of the greatest Yoruba leadership as federal allies and proceeded to give them the legitimacy by blatantly rigging the regional election of 19, of 1965 for them. Therefore, at that point, Yoruba youths of the Western region revolted. And they kept on stubbornly fighting the authority until another totally collapsed in the West And until the whole of Nigeria became profoundly destabilized. In January 1966, the Nigerian military very displeased with the way the Western region was being handled, overthrew, overthrew the government of the for three decades after that, 1999, Nigeria reeled in a dark and darkening cloud under military dictatorship. All the military coups, all the military dictatorships from 1966 until 1999 were led by military officers from northern Nigeria. This was so because the northern political elite the British had manipulated the dominant over Nigeria at the time, had used their control of federal power to ensure a dominant number of northern officers in Nigeria. Under the successive military dictatorship, Nigeria descended deeper and deeper into crooked, sensitive governance, rampant corruption, in infield, government effort to impose a religion religious and inter-ethnic bias, insecurity, drastic poor and incompetent management of the economy, and hopeless poverty. The military dictatorship destroyed the essence of federalism, grabbed all power and all resource control into the hands of the federal government, turned the state governments of the federation into helpless dependents on federal handouts and thus destroy the spirit of development and enterprise in all parts of Today, Nigeria is known as the number one home of extreme poverty in the world. And uh, uh, prediction that in a few years, as much as 80% of all the most desperate poor people Controllers of federal authority were consistently northern Buddhists. The ambition grew among them to impose Islam upon Nigeria, a country with large numbers of Muslims, Christians, and traditional worship. They thereby led Nigeria into frequent Islamic fundamentalism. The massive revenue being earned in these years by Nigeria from the petroleum turned out to be a curse rather than a blessing. Inevitably, the Yoruba nation was sucked into this deepening disaster. The military dictatorship seized important Yoruba assets. Hey, it's Richard here. In this video, I'm that has been created in 1959 in the West End. Most of such assets were then poorly managed or deliberately allowed to decline or even debt. This poverty became the loss of Yoruba nation in Nigeria. Also, Yoruba political leaders increasingly fell for most of the insensitive governance and public corruption characteristic of Nigeria. In these circumstances, Yoruba people have progressively lost the enterprising spirit, and the spirit of service to society for which their nation has been known throughout its long. The, the quality of Yoruba education has been destroyed. Yoruba language has declined and now faces the threat of extinction. To destroy Yoruba knowledge of and pride in their history, Nigeria's federal military government prohibited the teaching of history is Yoruba rulers have neglected agriculture until farming came to have among them the image of an occupation. The image of an occupation fit only for the aged, the poor, and the illiterate. And until Yoruba land came to depend mostly on food imports. By 1962, cocoa exports by Yoruba farmers were the source of but Western Region's Ambitions and Development Program and immense uh, foreign exchange source for Nigeria. By the end of 19, uh, by early 19, by the early 1980s, Yoruba exports had dwindled almost to zero. With the economy depressed, unemployment has escalated relentlessly among the educated Yoruba causing many to go into crime, into drug abuse, and into criminal court, and causing many more to flee to other countries in the world. Your values are regularly many among West African youths who, in desperation, attempt to reach Southern Europe through the Sahara Desert and the Mediterranean, and who frequently die in Yoruba people, I experienced the degree of poverty, of loss of morale, of hopelessness, and of disorientation unknown in their history. In spite of their very strong cultural unity, and in spite of their unity around many other exalted principles, Yoruba almost constantly group is united and complete whole. Largest in population in Nigeria and in Africa. The most uh, educated people in Nigeria and in Africa are an income with a very large wealth. Where are most countries of the world? Yoruba, who often appear like a small and impotent group in Nigeria. The Nigerian experience now confront the Yoruba with the probability of a devastating revolt among the huge masses of their educated but an employer that neglected you. Ultimately, the worst degradation suffered by the Yoruba nation in Nigeria is that since 2015, heavily armed Fulani Herders and militia and militias from northwestern Nigeria have been coming to Yoruba land, rampaging, destroying farms and villages, killing rural folk, to conquer the Yoruba nation, to seize land all over Yoruba land, even to, ban, uh, to banish the Yoruba nation from their homeland, and to bring and folks from other countries of West Africa to see to see and possess land in Yoruba land. Many Yoruba people have been forced to abandon farming altogether and the rampages are putting unbelievable pressure on the already weakened Yoruba economy. Even the large Yoruba cities have come under these pressures, as millions of uneducated and unskilled youth have been deliberately encouraged and assisted by some in the northern elite to migrate to the Yoruba south, where they are building up countless Yoruba patrons and civil organizations, and uh, the, uh, the patrons and organizations of most other Nigerian people have bravely agitated for decades for a return to a truly federal system. For the people who control the, uh, the central government have stubbornly destroy the central government's power to prevent such destruction, The horrific conditions of Nigeria are intensifying abominably. Human blood is flowing increasingly across the face of Nigeria. United Nations and other uh, international agencies and countless informed Nigerians are loudly predicting Nigeria's Women will be sent into famine and starvation, insupportable weight of foreign debt, total economic collapse, and even an apocalyptic implosion, which would fuel ruin and human suffering over most of the world. Most of Yoruba people have now given up on the agitation for I'm moved to the position that the Nigerian situation is that but this peaceful of friendly negotiation, which will enable the Yoruba nation as well as other nations that so to reach their self-determination and to pursue in their own way their political, economic, and cultural stabilization, progress, and prosperity. Yoruba World Congress, which I have the honor to lead and which consists of thousands of Yoruba men and women in, in, in, at home in Nigeria and in the Yoruba diaspora in most countries of the world, has stepped boldly forward to motivate the Yoruba people to defend their homeland and to prepare themselves for the uh, accomplishment of their nation's ultimate goal of self-determination Just for the benefit of those watching, this video is not a new video. It's two years ago. We discussed this in the course of the program. From gbogbo and tó video ń Baba mọ́ wa, fídíò tí present ní UNPO ní two years ago kò ní kankan ṣe pẹ̀lú déètì So we are ancient part pàdé fídíò yìí for the first time It's just part of what Baba Akintoye started that a lot of people are trying to destroy. In Èyí 16th. 5th of May 2023 but the video time will not work. lọ́wọ́ will táwọn tó ń Instagram because you cannot see the video because you are not been transmitting into the video. The video was two years ago. It has nothing to do with the date. The date today has to be on record, but this video is two years ago. We Yoruba World Congress an umbrella organization of hundreds of civic organizations at home in Nigeria and in most countries of the world. We are working to empower our youth values to turn to productive enterprise and to begin to transform their lives. We are working with competent scholars of language to revive the Yoruba language. We are engaging in vocational schools aimed at generating your with dignity and common sense are community Some of our related uh, organizations are beginning to plan a Yoruba referendum. So our Yoruba Con- Congress is less, Yoruba World Congress is less than one year old. And even though we are known to be faithful and committed to peaceful activities and peaceful purpose, Nigerian government has already begun to take action against us. This past week, the Nigerian Director of State Security announced that all organizations like ours have been removed from the list of state registered organizations and that the security forces will soon be uh, uh they are preparing to clamp down on members of such organizations. So it is a great thing that at this point, where, when the Yoruba of, of liberation and uh, sexual domination is reaching this high and looking forward with hope, it's a great thing that we have, we have the opportunity to be working with the UNPA. We are committed to peaceful means of and we will not. It's part of our our uh, constitution that we will not let any con- any situation or condition whatsoever put us by the That's our. And we believe. Important thing that we believe that peaceful means can achieve the purpose of its design, and that in the company of other nations in the UN people, we will be able to achieve our purpose. I thank you. Thank you. àṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Mr. Koiki ẹ ṣé o àwọn ọmọ mi ló ń kí yìí àwọn ọmọ mi ló ń kí yìí lágbára ọlọ́run a máa délẹ̀ lérí o lórúkọ Jésù Yorùbá nation. mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ eh, good morning from wherever. you join us. And I believe we are on a full broadcast again this morning from all our platforms. My name is Alami Koiki. Agometabo, Lulu in London, England, precisely. But when you break it down, it is called London. The video T Asher Button is not a new video for those that are keep asking me to remove the date. Uh, date is very, very important in what I do so that the next generation will have a lot to play with. The video I decided to remind us níbi kọ́kọ́ kí depending on what religion you are I'm not fighting because of any nonsense religion according to what you might want to think. I don't care about what religion you are, whether you're a Christian, Muslim, that is entirely up to you. That is your own edict, not mine. Religion is practiced around the world in a more dignified way, even in Saudi Arabia and Jerusalem that most of you travel to. A very good morning to my beautiful mother and welcome to the program. It is very, very late, so my voice will be a little bit low because I have children that are sleeping at school tomorrow. Nigeria is not going to work. But those that are fighting nítorí if you are para yín Muslim àwa la mọ bó ṣe ń kírun àwa la mọ bó ṣe ń ka quran àwa la mọ gbogbo tó wà ní bible àwa la mọ tó wà ní gbogbo inú ìṣẹ̀ṣe bọ ilẹ̀ yorùbá ń lọ bit by bit for sixty three years gbogbo tí bàbá wa emeritus professor adébánjì akíntóyè tó present That is what woke a lot of us up. But today, I want you to remember. They now see the man as an obstacle to the movement. Nítorí pé làákàyè ọmọ Yorùbá wọ́n fi dín pọ̀pọ̀. In the last two years or going to three years of the movement, and when they say something is a movement, is a continuity until and after you achieve the main objective. Baba was very, very clear in that 22 minute, probably about 23 minute video, that the time for restructure is too late. 10, 12 p.m. in America, according to the time èmi náà ni the last man standing to educate you born bastard àwọn ní ká má ṣe pé kò ní da tó bá ní kí n má ṣe pé because we have crazy people on the other side of the globe and we have the western world that is giving you a different narrative I am not Seun Kimbaloye and I'm not Jide Otito and the rest of those idiot journalists that is telling you Nigeria is going to work so if you're looking for where Nigeria is going to work, you go to NTA and listen to the bloody lie Mohammed, the bomb bastard Yoruba man, Lori Buruku politician. I am Olayomi Koiki, known as Koiki Media. Some say I don't bring any good news out of Nigeria. Bomb bastard, where is the good news in Nigeria? A country where your life means nothing to anybody. Your life is as puff puff in Nigeria. You will die, nobody has no dignity to even respect the body. Babakitoye went to the UMPU, Mukinya Wagbemileke, and the rest of those that have joined. How you doing, my brother TSG? Ṣé Nigeria lẹ́wà? Lábàbá fi ṣọ́ọ̀ṣọ́ my brother. If you're looking for where they don't curse people, you go to NTA. Go and listen to NTN News. Babakitoye was very, very clear. This movement is not going to be violent, according to him. That is if things goes according to plan. I don't care about the drug baron Bola Tinubu, neither do I care about all your bomb bastard Lori Buruku politicians from your governor to your senator. They are all Omwale that cannot see the vision of the late Baba Olowo. Púpọ̀ nu yín báyìí nísìn, ìyà was very clear, self-determination, which is allowed under the United Nations. We've talked about that in so many videos. Látọdún mẹ́ta, we've not seen anybody tó tẹ̀ ti jókòó pẹ̀lú àwọn òyìnbó. At least tá a bá tẹ̀ sọ pé àwọn òyìnbó Eastern European ni wọ́n. Maybe they are not British. But at least wọ́n jókòó pẹ̀lú àwọn òyìnbó. Wọ́n make a presentation. Do you understand what is called international relationship. We told you that Baba Akintoye knew what he was doing, but àwọn olórí burúkú kan tí wọ́n understand and there are so many of them in diaspora wọ́n lò ṣe. They are now pointing finger at the 88 years old man and say that he doesn't know what he's doing. At least he's far better than Bode George, all this bomb bastard, and they got it down. and Obasanjo and the rest of them, àwọn olóṣì. They are all just selfish interests. down when you nìkan láwọn and take picture. Ní wọ́n bá fẹ́ ṣe award kan ya picture pẹ̀lú governor. And I see all of them. Bàbá Banjo. They were all over the weekend in Lagos State. Bomb pastor, every one of them. And these are the people that we are waiting for to come and sort our problem out. They are all in their 90s. Maximum of one another 20 years, they'll be dead gone. Women of Baku before then, Komata. bàbá sọ pé mi náà máa kú kò máa tá we all gonna die ìgbà ọ̀la mi I am not afraid of death if you are afraid of death that means you are doing something that is wrong You máa dé any job. Ah, ó sùn ní kò jí Afọlábí ló ti lọ́ntì I think they buried him yesterday you know how many people are dying all over the world every day about Paulo Shi most of them in their seventies still talking about Nigeria and you are waiting for them to come and sort our problem out. You must be crazy. And then through the West, the Western world that are very, very hypocrite. And the most hypocrite after them is British. British ló mama máa fẹ́ atẹ́gùn sí America said they've given visa restriction. They can't even tell us the people they've given visa restriction. Hypocrite. Now we've given visa ban to people that committed crime against democracy in Nigeria, as if we have democracy in the first place. The UN is talking about Article 1 that allows you as a human being. Do you think you're a human being under Article 1? You are not a human being according to the international community every one of you are not even classified as an animal because animals are well dignified in the part of the world that I live in. You cannot just take a dog and beat the dog. We saw what happened to one of the footballers. the whole world went gaga as if the world is ending. One bastard, every one of them. We all saw that. Aberi, we saw it. But our Yoruba we like to be deceived. Bola Tinubu is coming to fix Nigeria. Bola Tinubu does not even know what they are doing to his body. Oh, and the Paris nísìnyí, what ti gbogbo ẹ̀jẹ̀, wọ́n ti transmit ẹ̀, wọ́n ti They probably hanging like that. He's dead for like you know, two days. They just monitor him through the machine. Ṣé ó ṣì wà alive? Àbó ti kú? Ọlọ́run jẹ́ kó kú was alive About ti ku olorun do not pray for his death. But he's hanged there in Paris and they monitor him with all the equipment while they're changing a lot of body parts from him. They will take one, they will sew another one there just to make sure that Mokia Kazo Studio, just to make sure that he can survive the next eight years, just as Buhari did as well. Buhari is here in London, a whole president of a country coming to fix his teeth. That is the country you're waiting to come and be fixed. You're all crazy. We're talking about the benefit of the Yoruba nation. Because of mọ kí ni reason tí a ṣe ń pariwo pàfẹ́dá dúró ẹlòmíín kọ́ rò pa sọ́ di eré. I'm reading now from Simon Ekpa's page. Èkó ìkẹ́bà kí á pèpè láwọn Biafra yẹn. Ẹ mọ̀ pé àwọn Biafra yẹn. Ẹ mọ̀ pé àwọn lọ́dìtẹ̀ Yorùbá land. Ẹ mọ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ wa. We live in denial. Irọ́ You think I buy into that nonsense. I am not Dr. Aliu and I'm not any other media. That's why I'm independent and that's why I said I'm not doing any collab with anybody. So that Tiban sọ̀rọ̀, Some of the media disagree with me on that view. I hope you've seen some of the images I posted before I went to bed with a lot of weapons I'm a terrorist. they keep stockpiling them but she ain't gbà one one ló that dá padà Go and read what Sarah reporters said about the military on Sunday. They are talking about radical change. I don't. I hope you understand what we mean by radical change. Some of you don't even understand anything anyway. Simon Ekwa posted 11 hours ago responding to the U.S. to impose visa ban on Nigerians undermining democracy. Say you not think say you get democracy. Say people need democracy in the first place. Who dash in a democracy? Democracy that was destroyed by the British in 1959 going into the election of 1960. Hey, we are in democracy. Go and vote. You think your vote is like the one they are doing in Turkey. That is democracy. I hope you're following what is happening in Turkey. Jibiji Lewan in Turkey where they have to do a rerun that is what they call democracy tó bá ti ń they cannot decide who is, going to win then there is going to be a rerun so why it becomes the, the first and the second so ẹ wá lọ the other political party to make sure that they can come and vote for you and we know what is happening in Turkey as much as we don't interfere with foreign relationship because we are not a country yet. When we are a country, I'm on Tamamaso. But that is a democracy. Bẹ́ẹ̀ni, democracy of Malini. Like I always say, Koiki Media is 24-7. I don't give a time when I'm live. When I'm live, I'm live. I don't have a date. I don't have a time. When you see me live, you see me live. When you don't see me live, I am not live. But for now, it's called live. I've been fi- trying to find out why Twitter is playing around so that we can't do the streaming from the website through the OBS. And I realized that I actually, put, I thought I was running mad. So I was watching some videos and the lady was saying that Twitter, because Elon Musk and she do not want to hear me. So we cannot stream like we used to do from the OBS. That has been removed through what I use called a studio, but I can still stream using my mobile phone. Shout out to all the freedom fighter. It might be like it's a tough task, but it is worth it. Agbọn kúrò lójú wa kò Nígbà táwọn Britain tán wá wa, a lot of them died before they arrived on the, on the shore of that continent called Africa. But today, their children and their grandchildren are enjoying it because they have the right documentation and the real identity. And this is why we are here to just remind your mind. They use a lot of things to distract you. somebody's cooking, oh, hey, it's cooking, oh, Hey, well, Guinness World Record, though, everybody they everybody they panic. Hey, hey, she's, she's creating Guinness World Record for Nigeria. <laughs> After a while now, they go and bring Big Brother. People they, they open their yash, they open their breast. Everybody they fuck inside that, you know, place eh, under the cover. They use things to distract your mind of the reality of your identity. What by identity, Kurolawai? and we all live fake lives you know eh, kí lẹ̀ ń ṣe nàìjíríà project tí mo ń ṣe nàìjíríà kò sí tó lọ́lé ń ṣe project nàìjíríà ilé tó fi lọ tó ṣù ọ̀fun how many people have done project there that they cannot even go back so let's read what responds Simon Epa, who is the now the prime minister government in exile if you don't know what is government in exile go and google it it's bit by bit since Baba made it clear in that video that I played, Moshe Farabale play, we are not non-violent people. Koiki Bishima you were violent, Omogo. Britain was violent on your father, your mother. Omotan pè ní slaves. Tó bá mọ̀, a visa, that's the for any visa. you want to sì ní UK. You want to ní UK. It take time someday. It's free. The kó àwọn ọmọ in Liverpool outside London kẹ Slave Museum you will cry not the British people we don't have any problem with our British people but we have problem with their government and what they've done in the past and they are not apologizing you could apologize we hope King is gonna apologize because ọmọ kò tó bá apologize that means they've admitted the crime. And that is the most difficult thing to do in life to come out and apologize for something that has taken away our heritage. ẹlòmíì ọmọ kankan nípa slave trade àwọn bàbá olórí burúkú kan náà tó tà wá dànù everybody was just sold you know, until they make ẹwọ́ dá sínú odò go to museum in Liverpool I've been there you will cry then you will see why I get angry and upset that some of you think that, you know, while I should be sleeping, why am I still out? Because we are just concerned. Ele leve for me, Ele le nda teve fún me to máa satisfy me. I have a I have a right to work in this country. So ele leve for me, Ele le fún ma dá tó máa dàgbà. Àti ká pa máa sọ pé thank you. Ẹni tó ní ìwé lẹ lè máa bóbò. Èèyàn Nigeria. sí Nàìjíríà. Mo dẹ̀ ní fámìlì tó dúró dáadáa. Má nídìí kankan máa dé ìlọ́wọ́ wọn. Mbosi Bosi. Simon Epa replied back to Secretary Blinken. Which democracy is Blinken talking about with a question mark? Democracy would also make hypocrite the West. Gbogbo wọn and build the society ẹlòmíì while our own is being destroyed under our nose. Kúnlé Afọlábí nìyẹn, àfikún yọ̀, ó ti lọ́ ń tiẹ̀ nìyẹn, ó ti fi kú ṣàgbà fún gbogbo wa. Nígbà tá à ń pariwo Yorùbá nation, ó ní náà, wọ́n ṣe Yorùbá nation náà, Bọ́lá Tinubu ni kó lọ ṣe. Àwọn dẹ̀ ló máa favour jù, àwọn tó ń act because they will do things that in the next three hundred years èyí tó ṣe náà máa bà níbẹ̀ o I watch some of his interview náà pọ̀ mọ̀ nípa Ifá díẹ̀. Simon Ekpa ń bi Blinken pé which democracy ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ torí àmọ́ democracy tó ń sọ̀rọ̀ democracy is not in Nigeria. ẹ bá lọ máa pray títí títí pé democracy máa wọ̀ ọ́. It's just a time. It's just big. It's never going to work. It's all lies. And you have all these influencers, they sit on the social media, you know, telling you uh, it's going to work. People like uh, Reno, Reno Lori Brook, Jawola, or Jonathan. Do you know how much amount of money it all accounted? You go to listen to somebody like Dipo, Okpabel, Reno Douala, all these influencers. You don't distract anything. saying, eh? Nigeria has break the record of people that is cooking for the last 100 hours. As if that will solve a country that is in poverty. They say somebody is cooking for 100 hours. You can, you can see that we are crazy in that country. They just use something to distract our mind. A country that is abject poverty. Some of you will be doing well, while some are not going to do well. And that's what is ritual. I just saw one from one of my team now. The guy actually killed the family for 20,000 naira. I just saw that news now, not too long ago. Or not really Yeah, 30 years old hack. Ọmọ tó ń hack. Ó mú àdá. Ó ṣàyà ìyá tó bí hack ẹ̀ to death ní river State. You know what? The incident happened after the mother failed to hand him a sum of 20,000 naira in absolute. Ó pa tó 20,000 naira. Do you know that 20,000 naira should be part of what the government should be giving this guy because it's not working? At 30 years, you can't say, people for whatever reason. That 20,000 should be like every week income ló yẹ from Nigeria has the kind of money like that. The news is there on our blog. Kudos to the Koiki media team that are working around the clock. I've told them to increase the tempo a little bit, get those articles in. Some of you don't even go and read it. That's all. okó àtòbò níbẹ̀ wáyé pọ́rọ̀ ọ̀yàn. Wáyé pé mo jókòó nísìnyí, mo bá àwọn tó lọ́yàn tó nídìí. Má Hello. lọ wò tí bá sọ pé àwọn kan bára wọn sùn nísìnyí àti post ẹ̀ sórí Koiki Media website people will go there and go and watch it but that's where your mind is but the real heritage that belongs to us to one people one culture one language Mokia Laja, Irat Yalalu Barika she just came back from Nigeria only God knows how many of these she has produced in the last three years I don't even know at what cost Malama produced Guinea. Some of you had opportunity to get it from me during the rallies. Ó tó di pé ìyá àdàgbòrú ìyá lòṣì. Ìyá táàrí for ó ti di ghost. Ẹ wo Baba Akintoye three years ago. He was comfortable, confident, presenting the Yoruba people to the global community. Ìyá àdàgbòrú dé. Òun àti Jésù àti Ọlọ́run lọ́jọ́ ń ṣe communication. Bí ó dà kó máa ń lọ seven Our descend the Father. I deliver message if you will. Born bastard, every one of you. You lush. Ọlọ́run ló rán òun. Mọ̀mí woman. wọ́mà. Ìyàwó mi tẹ̀ ń béèrè pé ṣé mo ṣọ́ pé Yorùbá ni mo máa ń ṣá? Dàbí Fúlàní. Ẹ wo bí bàbá Akíntóyè ṣe sọ̀rọ̀ at his age for for twenty three minutes. Bàbá yẹn ò dátọ́ lẹ́nu báyìí ẹlòmíì á máa sọ̀rọ̀ báyìí bàbá ẹ̀ ti ń dàtọ́ lẹ́nu bàtà ẹ̀gbọ́n àwọn bàbá wọn ti àwọn bàbá wọn ti lora wọn nílòkulò twenty thousand naira somebody killed the mother in Rivers State do you know what Rivers State means that is where the crude oil of Nigeria is coming from ó yẹ kọ́ lọ finá sí gbogbo gbogbo pipeline kó blow down bọ́tẹ́ ló ṣílẹ̀ yẹn tó wà nílé àkọ́ ah, ike ṣe máa ní ká lọ máa blow nǹkan kí ló ṣàǹfààní fún yín ẹ má kí anybody enjoy ẹ mọ́. especially the hypocrite western part of the world that suck everything out. There was another petrol loader tanker that exploded. This is another news again. Some people say to Mokiyawa Yalode Ijano Otafadel. Eh, Koiki, you never bring good news so every time you know your a message concerning to South Africa. On any on any Koiki wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ pé ṣé Kóìkì orúkọ Yorùbá ló lè ṣe lórí burúkú ṣó jẹ orúkọ Fúlàní one bastard you think I am here to be licking your ass ní olùṣe ẹjẹ pé pèlè máa gbà lójoojúmọ́ the state fire service were said to have refused can you imagine they refused to turn up after a distress call sixty-three years This happened yesterday. Ẹ ṣe grandma. Àwọn ìyá kan wà ní London bíbá. Wọ́n mọ̀ bí ẹ̀wà l'Amẹ́ríkà náà. Wọ́n ti cut age wọn. Ó yẹ kó ti retire but age tó bá dé Amẹ́ríkà wọ́n ti chop it by ten years. Sọ̀rọ̀ kan rọ́jú ni. Wọ́n bá jí lára bá a ah, bọ́dí yẹn ò gbé wọ́n gbọ́dọ̀ lọ síbi iṣẹ́. Olórí burúkú ọmọ àlè tó bá wá sẹ́ndẹ̀ owó sí. Pẹpẹ súpà àtọ̀bìnrin ló fi ń gbé aláṣẹ́wó a ní my wà London màmá wà lamẹ́ríkà wà Canada you know how many Nigerians have changed their, their age láti love. gbá football mo bá pàdé mi he's a footballer I don't have to give you details of the country to wà onígbà tóun délùú tóun wà yẹn lòun realize pé àwọn ọmọ táwọn jọ ń gbá bọ̀ kò ṣe pé wọ́n ń age wọn bó ṣe ń dé láti school òun ti change the age ẹ̀ and everybody change their age I told you as at last year December, moment tó ṣe padà lọ Nàìjíríà, ó fly láti ìlú kan lọ Nàìjíríà, ó dẹ̀ lọ sí Abuja, wọ́n dẹ̀ bá change the Nigerian passport, ó dẹ̀ chop èjì wálẹ̀. <laughs> That is the Nigeria you are thinking is going to change. Fake country. Ó dẹ̀ lo ó dẹ̀ lo new passport, ó dẹ̀ tó fi jáde padà. This was in December. Ó lọ lé, ó fly láti ìlú kan pẹ̀lú Nigerian passport date of birth everything tó wà nínú record ó dẹ̀ dé Nigeria ó dẹ̀ tún issue another passport fún ó dẹ̀ chop age wọn lẹ̀ ó dẹ̀ lo new passport wọn tó fi jáde padà ìyẹn ni wọ́n máa ń sọ pé ìlú yẹn máa wọ̀ ó dà bó ti ń fa gbáná bó ti ń fa pínpín and you expect the West to respect us they know all these things wọ́n mọ̀ pé fọwọn náà ní gbogbo wa ẹni tí ilé bá mọ ni bàrà wò ni They know every one of us are 419, but 419 we're quite different in You know, how can we say that is a country where they are calling the fire service and they refuse to turn up? And everybody expect that the miracle, you know, is going to come and change Nigeria. Let's look at another headline. Nigerian democracy is turning into a nightmare. Which democracy are they talking about? The Christian Association of Nigerian President. Which they, say, and we live. They, I hope this man know the smoke Igbo. Because most of them they smoke Igbo. Ah, now going up to send the cash up. I oh. ah, Ṣé jàre, náà gbọ́n that one. I think I top up oh, gas láàárọ̀. Send this account I ìyàwó náà lọ fi ra náà. Iná là ń lò nísìnyí ẹ ṣe mo ti rí signal yẹn ẹ sọ̀rọ̀ demo ẹ jẹ́ àpàdà sórí they they keep talking about this democracy eh Koiki shut up uh, even the UK that you are democracy took so because UK took a long time to build their democracy we must take the same time to build our own democracy in a country where everybody hates each other we are all deceiver gbogbo abáyé bá ṣe ń wọra abáyé àmọ́ tá à ń sọ sí Igbo lẹ́yìn Igbo mọ̀ tó ń sọ sí wa bẹ́ẹ̀ni náà ṣe wà báyìí ní àkànmọ́ yín mú síra wa but for now let's fight it together and let go their separate ways that's what Baba Akintoye was presenting there it, it was very very clear for 23 minutes. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Koiki Media team I have encouraged every one of them they must write articles they are not working for me they are working for themselves tó bá tẹ̀yìn jọjọ́ ọ̀la tá bá reference pé ah, àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú Koiki Media àwọn náà lè wà nù rẹ̀ kódà máa yẹ pé mi nìkan lè rí I have about we have about twenty-three team some of them are my spy they are not even in the in the in the group chat Mukin Grandma Rafiat those following her in delusion wèrè màdà àwọn tó ń follow ìyá burúkú yẹn ẹ wo bàbá Akintoye bó ṣe bá wà lọ sọ̀rọ̀ ní UNP ìyá burúkú tó ń sọ fún yín pé declare country kò tí ì jáde pẹ̀lú àwọn òyìnbó kankan ó dẹ̀ náà ń connect pẹ̀lú gbogbo one hundred and thirty countries fake woman ẹnu ẹni gbogbo ọjọ́ wa tí ẹ̀yin àbọ̀ abáni nàìjíríà là ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ já lọ sí the president of the Christian Association of Nigeria ó dàgbà bishop ó ti mú ó ti mú pine pine The president of the Christian Association of Nigeria, CAN, Archbishop Daniel Okoha, has decried the state of democracy in Nigeria. On decry, saying instead of being the best form of government, like in other climes, okay, like in Kenya, in South Africa, because those countries are developing, I don't have to even reference it to London or England or UK because Rwanda is doing very well. They've gone through genocide and they are Eshegoning uh, Mr. Larisco. Mukiwabanyan wata wà ní different platforms. You know. Ọlọ́run jẹ́ kí èmi jọra mi but a gbọ́dọ̀ sọ bó ṣe láti rí platform tó máa kuzi kuzi kúzíkúzí lọ sọ́dọ̀ ṣe wọn kí balẹ̀ ọ̀rẹ́ mi dáadáa ni. Ó kọ́ di I think we spoke a sọ̀rọ̀ ní last year rà pé call kan wá tí ó jẹ́ conference call pẹ̀lú èmi àti àtìyàn kan i'm go into details gbogbo ọlọ́mọ títọ̀ but abẹ́bí táwọn wà it's very difficult for them to operate which i'm sure you all understand so i am not those people. Nigeria tó jẹ́ kó jẹ́ big brother for other African countries kò tí ì ṣe bàbá tó ì tí ì tọ́jú àwọn ọmọ ní nàìjíríà mo mọ̀ pé ẹ̀yin nọ́mà ni ìyá mi gbé mi lékè ẹ tẹ̀ sọ gan sef ṣàlàfíà ni grandma wà ẹ kì í ti wá yọjú sí grandma ọlọ́run mo gbọ́dọ̀ pé wọn ọlọ́run fún mi láàyè kí n tẹ̀ wá kí wọn ẹ ẹnu mo ti sọ fún yàrá pé màá wá last year yàrá ni ọmọ yìí ẹ kúrẹ́ ni màá wá kí mi má bínú. On est kúngan máa ń sùn lẹ́yìn tó ni I slept before nine o'clock yesterday so that's why I have enough strength so sleeping pattern mi change màá wá kí màmá lágbára Ọlọ́run ẹ fún I don't hate Tinubu but they are all born bastard but Tinubu rí òtítọ́ pé Nàìjíríà tó àwọn kan ní Kóìkì ẹ̀kọ́ gbọ́ ẹ̀gbọ́n kan pè mí lánàá láti London wíwá ọmọọba ni wọ́n Prince níta bá lọ lé ọlọ́pàá mẹ́rin ló máa ń gáìdà wọn tọ́ba dẹ̀ wà ní London kò ní wọn nídìí ọlọ́pàá wọ́n ní lé àwọn fẹ́ǹsì ga ju lé lọ <laughs> èèyàn tó wà nílé adàbí prison we spoke for about you know, twenty minutes and he was saying things about Tinubu pé Tinubu is going to do a lot of things. Okay. Ẹnu ni gbogbo wa. Ìyẹn kan ní Tanzania is also building up. Where is Jinodu Moriembe. Pre-1960, it was the Blue British Nigeria or British West African Subject Passport. Báwo làwọn kan ṣe máa gbádùn nílò ayé This is the wall. You can see my map there. Let me ṣe you mo kọ̀ láti cover window mi so that reflection náà máa wọlé. This is the world. How come some people have dignity, human rights, and we don't have the same thing? Question yẹn nobody can answer it. Àwọn aníyàn kan sọ oúnjẹ fún Guinness World Record. Mo tẹ̀ ń bí ìyàwó mi pé ṣé òun náà máa ṣe Guinness World Record? Ká dáná fún five days, ká beat record ìbèbí yẹn ó ní bí ènìyàn níṣẹ́ ni ah, mo ní màmá popular ni endorsement dẹ̀ máa wá lọ́tún lọ́sẹ̀. The president of the Christian Association of Nigeria, Archbishop Daniel Okoha, ó sunkún as decried. When they say something is decry, let's go and look for the English dictionary. Now, ah, how I like Amaka, decry. Decry. D-E-C-R-Y. Tó bá ní. Decry tá a bá sọ pé táwọn tèmi ti wọlé lórí mixlr ok èèyàn mẹ́ta wà ń bẹ̀ àwọn èèyàn comment tó bá jẹ́ àwọn àwọn pàdé mi gbọ̀ngàn àwọn èèyàn ti kí mi àwọn èèyàn ti sùn comrade plan b àti daniel àti aláwọ̀ bàbá láǹbà wọn pẹ̀lú yìí mo kí ẹ̀ táwọn tó wà lórí mixlr mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa má fi bí ìbàrẹ̀ sọ pé o fi ń wá ìléwé time o jẹ́ lọ síbi tí wọ́n ti ń jó gógó mo kí ẹ castle studio i've known kazeem Gbémi àti Kazeem a pàdé ní London after tá a ní secondary school inú market ó rajà lọ́wọ́ mi mo tẹ̀ dá wọn mọ̀ ìgbà tó délé ló pọ̀ wọn pa ojú bọ̀bọ̀ ìlú family àgẹ́ àjọ dé secondary school ni bọ̀bọ̀ tówó tó ń jẹ́ Castle Studio TV yẹn èmi ni àwa ní record and I can post any day anytime àwọn kan pè mí lánàá wọ́n ní. Money, ní ṣé DBS money, money, current one money, but I'm ready to do it anytime. I've lived in this country for 24 years without no crime. Ẹni tó bá mọ ilé tó So when we use the word decry, decry. kí ló mean? The past tense The man ń lò ní decried. Wàá fi dí sí lẹ́yìn ìbọ̀ wàá wá change àwa jẹ́ D-E-C-R-E-D Doctor Echo Charlie Romeo Indian Echo Delta bá a ṣe ń lò ní bíbá nìyẹn. so kí ló mean tó bá sọ pé decry wọn wá ní publicly denounce the decry human rights abuses ṣe pé kò bí wọn ṣe ń abuse yìí ní nàìjíríà ṣe pé kò táwa lọ́rùn ni endsars àwọn ń sunkún ní abroad kí ló dé àwọn tó ń sunkún yẹn nísìnyí náà tó ń bọ́ àwa nísìnyí àwọn ọmọ àyè táwọn èèyàn wá ní káwọn náà má ṣe pé fún born bastard ẹ fẹ́ ẹ fẹ́ lọ gbé Peter Obi wọlé Peter Obi tó yẹ pé àwọn òyìnbó ló ń ṣiṣẹ́ fún sọta bá sọ pé so Baba Christian Association of Nigerian President ó ń sunkún fún gbogbo yín pé ṣé democracy lè lè ṣáà. The same thing Simon Ekpa asked Secretary Blinken. Secretary Blinken who ni ó America, rẹpẹsẹ́ǹtì kiri Ó It's a big position. Tó bá gba position bẹ́ẹ̀ yẹn, ẹrù tó máa wà lórí ẹ̀ báyìí, ẹrù bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m ni. Especially something like America as a government. If you don't know who that person is, is called Anthony Blinken. Only number 71st, 71, Secretary of the State, serving under the leadership of Joe Biden. Ó wá ń sọ̀rọ̀ nípa wọ́n máa báǹdì àwọn kan for undermining democracy. Simon Ekpa wá ń béèrè lọ́wọ́ pé which democracy? ṣé democracy ti Fẹlá fi kọrin ẹ fi pa ìyá ẹ wá ní Ṣeun Kútì gbọ́ ọlọ́pàá létí olúkálùkù wa ń ṣe analysis ẹ ó wrong ẹ ṣe kó kì í ṣe ìwọlé ìgbọ́ ọlọ́pàá létí ní London tọ́ba bí ọlọ́pàá dá kóhun disrespect ẹ̀ nínú but kò ní disrespect me because ó rí mi as as a human being ọlọ́pàá ọ̀rẹ́ yẹn as human being mo rí ẹ ń bẹ̀ just reason The truth is that our people can be extremely insincere in every possible way. The truth is that our people can be extremely insincere in every possible way. No birth certificate pre 1960, but the system doesn't provide for this but oppress many with it. Ah, you. UK? ọlọ́pàá rí mi as a person as a human being ọlọ́pàá ọ̀rẹ́ yẹn as a human being but àwọn hypocrite àwọn west wọ́n sọ fún yín pé ẹ̀yin fẹ́ undermine democracy tẹ́ ẹ bá lọ sọ tọ́ ọ bá lọ amẹ́ríkà wàá lọ lùú míì púpọ̀ ní wọ́n tẹ̀tí gbọ́n nísìn náà wọn kó lọ sí amẹ́ríkà tẹ́lẹ̀ lọ́lọ́ ra lé sí amẹ́ríkà ajímọ̀bí nísìn ó kó owó ọ̀yọ́ state ó lọ ra lé sí amẹ́ríkà most of them are not buying houses in America anymore ẹ mọ̀ bí wọ́n ti ń ra létí nísìn àwọn West Indies yẹn àwọn Ireland àti àwọn ìlú míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí máa dárúkọ ibi tó ti ń ra létí nìyẹn kọ́tà bá dárúkọ gbogbo ìlú yẹn nísìn wọ́n ní àkó ìkè tí ń mọ́nítọ̀ àwọn débẹ̀ yẹn mo mọ̀ ìlú kan débi pé ibẹ̀ làwọn Nigerians ra lé pọ̀ sí nísìn a ṣe ń ṣe research yẹn lọ́wọ́ díẹ̀ bọ̀tí bá ti mention ẹ̀ nísìn wọ́n máa lọ tighten gbogbo àwọn belt tó wà níbẹ̀ Anthony Blinken à ń sọ̀rọ̀ nípa ẹ lọ wo tọ́píìkì tá à ń sọ̀rọ̀ lé kọ̀sẹ̀ lómìn ẹ bá kọ̀ já wọnú program ẹ gbọ́dọ̀ mọ tá à ń sọ̀rọ̀ lé lórí sọ tọ́píìkì wa ó wà very very important the Yorùbá freedom now ìdí pàtàkì tá a gbọ́dọ̀ fi kúrò nínú Nàìjíríà àti the western world are cleaning our mind <laughs> ẹ mọ̀ pé táwọn èèyàn bá ti rí òyìnbó má bá wọ toilet tó bá yàgbẹ́ báyìí wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ló jẹ wọ́n jẹ̀jẹ̀ kú jẹ ju kí ló dálẹ̀ lọ àwọn ọ̀dẹ́ mọ̀gùn jẹ̀dí jẹ̀dí ìgbẹ́ wọn àrùn burúkú burúkú nígbà tí mo débi lóde wọn pè ní men's changing room tàbá ti ṣe tán-tán especially àwọn tàbí ìṣiṣẹ́ ní kitchen ẹ pé oríṣiríṣi oúnjẹ nìyẹn máa ń jẹ èmi àmọ́ yàgbẹ́ báyìí ìwà máa change àṣà lórí burúkú ìtiwọlé wọn máa sẹ́ wọn máa tètè kanjú láti kúrò nínú lọ́kà mo kí n láti Dubai mo kí mọ́mí wa Mary bẹ́ẹ̀ni wọ́n ní you're right respect the reciprocal Nigerian police do not show any ethics of their act. mọ́mí ẹ̀yin tẹ̀ tún òyìnbó tẹ̀ ń lò yẹn ti pọ̀ ju ethics well the fair ethics ṣé mo pé torí pé ó jẹ́ Ṣeun Kútì ni if it was not Ṣeun Kútì wá ti pa ẹni yẹn just like bó ṣe pa sister wa Mrs. Bolanle Sheraman ló ń jẹ́ pẹ̀lú ìbejì nínú ní December twenty fifth. Last Co-op says our top clerics are deliberately choosing to ignore the naked truth about the deception called one Nigeria. Wọ́n ní sọ̀rọ̀ nípa yẹn. Ẹ kò gbọ́n ní stakeholder nínú Nigeria, And most of these churches and mosques bí àwọn mosque ṣe ń gba Esther code lọ́wọ́ Saudi Arabia. Saudi Arabia is putting a lot of money in Nigeria. and the other Arab countries as well. The same thing náà ni àwọn Christian náà ń a different part of the world. Buhari sì yep Anthony Blinken with other assigned US Deputy Secretary of State in each continent that report to him. Let's continue. Simon Ekpan bí ṣe rí à ń sọ̀rọ̀ nípa can president based on in tí òun kàn ń sọ̀rọ̀ generally òun address àwọn kan ní church summit kan tó ń ṣe okay I think it's got to do with the uh, ẹnì kan ṣe event kan ní Katsina ìyẹn náà wà nínú uh, update mo give lórí Star Radio lánàá Musa Yar'Adua kọ́lọ́n fọ́ọ̀rùn kẹ́ gbogbo wọn they are born bastard anyway. The president of the Christ let me just read this quickly. The president of the Christian Association of Nigeria. I hope you can hear me very well. I'm trying not to be very loud because Lama Yahoo complained me. with I will be to So I'm trying not to be very loud. The president of the Christian Association of Nigeria, Khan, Archbishop Daniel Okwa, has decried. I've given you the full meaning of decry, okay? So Tabadema lo decrying um, belittle Wakankoyan. What does the crime mean in law? To criticize something as bad without value or unnecessary. That is the term, the cry, itomini. So the president of the Christian Association of Nigeria is criticizing the, the bad part of Nigeria which is a democracy. It was a democracy. How do you use the cry to say publicly and forcefully that you regard something as bad, wrong? In an article, she decries the pollution, the reason why they killed Ken Saruwiwa by that bomb bastard Abacha was because Onja the environmental damage MIT share the make. So at least we have an idea what the Christ meant. It's good to break it down. Sometimes it gives us a better understanding. Asheri Gary Castle, Castle Studio. Eba my monitor Castle Studio on YouTube. He does a lot of good things on his YouTube. Just Raising also said Nigeria is the only place we all travel to that you won't want to mention to others. Ah, so from your home, ń Nigeria, Nàìjíríà, òfin lọ nàìjíríà má dágbére pọ̀ lọ nàìjíríà o though àwọn kan máa ń dágbére fáwa náà i mean àwọn kan máa ń dágbére but it's just a country that you wanna go people are always excited to travel to Nigeria. I mean, there's nothing bad in that. You know, even as much as we might disagree with Nigeria, people always love to go to Nigeria because the ambience, the environment, the energy, and all that. But after four days, Tobajan Tony, àyàn ọkàn àwọn pè society olóṣèlú látòkè délẹ̀ and I love to go on the public transport so I see the, the, this other side every day I always excited kó tó dípa bẹ̀rẹ̀ ìbánisọ̀ I can't just come to Nigeria anymore now because I'll be arrested straight away I know that if I'm not even killed on the spot but ní UK abára wa fan tó tán lẹ̀ èmi ń dúró de gbogbo yín ẹ máa bọ̀ gbogbo yín máa yọ wọlé tẹ́lẹ̀ lẹ máa ń wá ká máa mọ̀ pé ẹ ti ń bọ̀ bọ̀ nísìnyí tẹ́ bá ti dé ẹ̀yin náà máa sá lọ tẹ́ bá ti sá lọ la máa mọ̀ pé ẹ ti dé because ẹ̀fẹ̀ ká mọ̀ pé ẹ wà around most of them when they come here you know náà wọn girlfriend tó máa ń bá wọn sùn tó máa dáná fún wọn ló ṣe àwọn ìyá kan àwọn àǹtí kan wọn wà London bẹ́ẹ̀ ti gbọ́ pé politician ti dé abẹ́ ààbò ló máa wà aṣọ fọ́kọ ẹ̀ ìmí ìlọ́kọ̀ ń lè aṣọ fọ́kọ ẹ̀ fún òun gbaṣẹ́ òun gbaṣẹ́ care worker máa lọ ṣe night ó lò ṣì ọ̀dọ̀ politician ló lọ ń bá a sùn àwọn lórí burúkú ọ̀pọ̀ ní uk nígbà àwọn bomb bastard àwọn ẹlọ́mọ ń fún wọn ní wọn fún wọn ní five hundred pounds àwọn yẹn ní sisi sisi coke eh, sisi coke eh, eh, àbíkọ́ àwọn yẹn àwọn kórè kórè kórè kórè kóse ìgbà ló máa sọ fọ́pọ̀ ẹ̀ tó bá ti mọ̀ pé politician bọ̀ ìgbà ló máa náà ń bá ṣe night ṣé ó mọ̀ pé káàkiri àṣẹ àwòṣà ni máa pè lẹ́nu iṣẹ́ ìgbà ló máa gbàṣẹ night àwọn olùlòṣì èmi wá ń pariwo pé nàìjíríà da àwọn èèyàn máa point finger sí ẹ̀yìn olùlọ́sì ó gbọ́n náà wọ́n mọ́ra wọn wọ́n mọ́ra wọn wọ́n wò mí báyìí wọ́n wò mí báyìí bàbá yorùbá àmọ́ ni àmì àsọpọ̀pọ̀ ẹ̀gbọ́n pé ah, ṣerékodé àṣírí gàrí sọ́ǹkì orúkọ tí mo wà náà ṣerékodé ìgbà ló máa lọ ra bra tuntun ara pátá tuntun kí lọ fi ìmpẹ́sì dinoma like wà àwọn olùṣì èmi tó dẹ̀ ti ká gbọ́n pé wíwá ti mọ̀ ní sí Dubai lọ́tí máa lọ́ pàdé bọ̀ sí sí kérékodé tó bá tí ì ní London ló ti ń pàdé crime tó wà ní Nàìjíríà òun ló ń tẹ́wọ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe oríire nínú Nàìjíríà kò ń ṣe yẹn náà ni olórí burúkú ìyá lòṣè ní dọ̀tí tó ń pè rẹ̀ ní dúpẹ́ ní tí olórí lòṣè born bastard ìbókú náà lòun náà ń dó káàkiri tó fi gbàdé Abíọ́lá born bastard náà yẹn tẹ̀ ní dignity ẹ padà sórí archbishop kí ló ń sọ àwọn nìyẹn kẹ á fi ọ̀rọ̀ mi disturb wa o ìlú yìí ó ní time tó lè pariwo ó ní time tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ já wálẹ̀ ti abuse of nìyẹn. The archbishop while addressing church and mission leaders summit organized by Gideon and Para Malam Peace Foundation on Monday in Abuja noted mo fẹ́ ka ka bíbá dáadáa o noted that over two hundred and fifty ethnic ìwọ náà bẹ́ẹ̀ bí mi náà ṣe ń kọ́lẹ̀ ìwọ noted down two hundred and fifty nationalities olóyìnbó kan rí wà ní samadova dictionary are plagued p-l-a-g-u-e-d tó bá sọ pé nǹkan plague by religious ethnic communion ó ti parọ́ níbí báyìí máa ṣàlàyé this is the narrative tó máa ń sọ fún ọ pé lò religious communion and resources right níbẹ̀ yẹn resources conflict now we're gonna break this down As ṣe remember the topic today à ń sọ̀rọ̀ lé lórí topic yẹn ni Yorùbá freedom ǹjẹ́ wọ́n rẹ̀spẹ̀tì ẹ̀sìn Yorùbá nínú Nàìjíríà lénìí èyí tẹ̀ ń gbọ́ mi mo kí Mr. Sunday Ajibade ní mo kí bàbá wa olúfọwọ́bí adéníyì nàìjíríà tí a wà nínú ẹ̀ lénìí ǹjẹ́ wọ́n rẹ̀spẹ́kìtì ẹ̀sìn ìṣẹ̀ṣe wa àbí parọ́ fúnra wa mo fẹ́ kẹ́ mú yẹn dání. now arákùnrin sàn kankan ìyá bishop let's go back to that Am I being we're not using the full screen so because you know I'm a little bit lazy tonight. We're using the full screen, but what I mean that I'm on Instagram, they cannot see what I'm reading. They know it. So I am the only one that is saying it. So which is okay, or balance. So you're not missing anything, those of you on the Instagram. Aago mẹ́rin ṣe lò ní. Aago mi ìyàwó mi ti jí. Bàbá ìtútù ti bẹ̀rẹ̀ wà láì. Ẹ jẹ́ àpàdà síbẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mẹ́nu plug ó hàn pé plug yẹn máa ó máa reflect nínú the book of Moses because plug àwọn nǹkan kan tó máa ń ṣú síyàn lára nígbà tí wọ́n ní wọ́n ọmọ Israel jáde tá a bá sọ pé plague again kí ló mean cause continual trouble or distress. He has been plagued by ill health. Lẹ́ẹ̀kan sí. Plague. Again. Plague. Lẹ́ẹ̀kan sí. Plague. Báwo la ṣe ń lò? Tàbá wa sọ pé excuse me. Àti ní domi ni iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ máa mú mi gbogbo gbà. Mo ń bọ̀ wò. ẹ rántí pé nínú book of Moses wọn náà pé something like plug ó yọ nínú ẹ. ẹ̀pọ̀ lórí burúkú ni Fáráò ó ní let my people go kò gbọ́ ọ̀ǹtì tí oríṣiríṣi ìjàmbá wọlé wá bá mo kí bàbá wa ọ̀nà dòdò mo bá mọ̀ sometimes àwọn èèyàn bá pè mí wọ́n pè mí láti Èkó lánàá ọ̀kan náà ọmọ àlùkà mo kí bàbá wa yẹn bàlùkà ṣe ní ẹ bá kó ìkì sọ̀rọ̀ bá láì bàbá yẹn dàbẹ̀ tó jẹ ó dàbẹ̀ tó jẹ lọ́tìrì níṣà wàláì mo appreciate gbogbo yín gan alọ́ọ̀dẹ ni jẹ́ ń jọra mi lójú bàbá yẹn náà lè má gbọ́ fídíò mi láyé ọlọ́run bá wà pẹ̀lú bàbá wa wọ́n ṣe gbé fóònù fún wọn báyìí pé kó ìkìlọ̀ bá sọ̀rọ̀ the man was shocked he couldn't believe it dẹ̀ mú kíyàn kan náà wọ́n dẹ̀ ní ehm, prince tó pè mí lánàá wọn ní side ọ̀nà brixton lẹ́wà ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín pátápátá ẹ̀yin olólùfẹ́ wa ọlọ́run jẹ́ ká jọra wa so ẹ jẹ́ ká padà sí kí plug or plugging to smite infest afflict mo fẹ́ ká rí ibẹ̀ dáadáa mú. mo kí abdullahi mo kí gbogbo ìtawà ní united arab emirates happy birthday fún gbogbo àwọn tó ń ṣe birthday ní month of may. archbishop yìí ní two hundred and fifty ìrọ́lẹ̀ ló ń pa àti two fifty lọ but let's just work with the two fifty. ìwọ náà máa gbọ́ mi o ìwọ tó ń sọ pé àní làákàyè pé nonsense ni mò ń sọ. So archbishop yìí ló ń sọ̀rọ̀ báyìí àpá àwọn ni bàbá yín àwọn rẹ̀ believe ẹ̀ believe àwa kò má tà. ó ní two hundred and fifty ethnic nationalities now wọ̀rọ̀ yẹn dáadáa that means pé two hundred and fifty yẹn ìlú kọ̀ọ̀kan nìyẹn. that two hundred and fifty tí òun tán sọ yẹn that is two hundred and fifty countries má jẹ́ kí WHO mo rò pé náà ẹ fẹ́ sùn ni ẹ tún tún jí ni ẹ sùn mọ́ ni ìyá ẹ̀ ìbẹ́ náà ẹ fẹ́ sùn lẹ sọ fún wa nísìn ẹ ẹ tí mò ń bá sọ̀rọ̀ ó ti yé ẹ tí mò ń sọ kóòdù ni màá fi ń sọ̀rọ̀ nígbà mi fáwọn ẹlòmíì àfi kó ìkí owó ló tún sọ ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ẹ̀ tí sùn ni láago mẹ́rin ẹ lọ́bi iṣẹ́ lọ́la ẹ má má farawé mi kémi wọn ní mò ń níṣẹ́ backpack ni máa ń gbé káàkiri ní London àwọn olórí burúkú sórí má jẹ́ kí wọ́n parọ́ fún ẹ pé the world is shrinking a ti pọ̀ jù olóṣì làwọn òyìnbó olórí burúkú olórí burúkú ayé àtàwọn ọmọ ni wọ́n Indian one point three billion ni wọ́n wọ́n pọ̀ bí eérú nígbà tí mo sì mi lọ sí Bombay ìyẹ́wò lọ́ọ́ lọ náà wọ́n rán mi létí nísìnyí nígbà tó máa fi dé hospital lọ́la nìsín mo ń bá lọ́njẹ́ níjọ́ náà lọ́hùn ó kẹ́ ẹsẹ̀ jírí ṣẹ́fẹ́ lọ tọ̀lẹ́ jírí ẹ wá rí mi náà àbí Koiki Media ìyàwó yìí máa complain pé ah, ẹ ti ń fẹ́ Koiki ní ẹ̀gbọ́n mi Ṣẹ́gun Ọ̀nà ó yẹ kẹ́ máa sùn ní o ẹ̀yin tẹ́ lọ máa resume láàárọ̀ ọ̀la tẹ́ bá ṣiṣẹ́ lẹ́ máa lè fún wa lówó àwọn pé mi ò níṣẹ́ ẹ máa ń tọrọ owó lórí social media náà wọ́n lò sí lọ́dọ̀ ẹ kó wo social media ni máa fi survive ayé mi forever ẹ lọ tọ̀ ni ẹ mọ̀ pé lọ́kùnrin bá jí tó bá lọ tọ̀ á sáré gbé fóònù ẹ̀ àwọn ìyàwó ọ̀dẹ̀ láì kékeré yẹn tàbá ti ń sùn àbọ̀dúwé mi nísìn ẹ láyé igbó ò lè pè mí lẹ́ni tàn tí bàbá Akíntóyè lè pè mí fóònù mi báyìí ẹgbẹ́ bẹ́ẹ̀dì ni tó bá dún lẹ́ẹ̀kan mo gbọ́dọ̀ dìde Ìgbòho Òòṣà orúkọ ẹni mo fi ń jẹun bẹ́ẹ̀ ni kí n ṣe orúkọ dáàdì tẹ ni kí n máa dùn òǹkọ orúkọ dáàdì tiẹ̀ kò ń ṣe sẹ́líbrétì orúkọ Ìgbòho ló ń jáwó ọmọ kan one billion kò sí ní nàìjíríà àyà federal government ń jà mo rírò ẹ̀rí ọmọ kan one billion á padà bọ̀ níbẹ̀ sórí two hundred and fifty ethnic nationality kan sọ yẹn that is two hundred and fifty countries of his own ó lè má wá jẹ́ two fifty àwọn kan lè join mọ́ra wọn join mọ́ra wọn join mọ́ra wọn join mọ́ra wọn but ó yẹ ká lè yọ country mẹ́wàá kúrò nínú nàìjíríà ẹgbàláyé mi mo kí gbogbo ẹni sisters wa tẹ wà lórí floor àwọn tó ń ṣe night lọ́wọ́ báyìí ìyá mi gbéwèé lékè mo ṣe night kan pẹ̀lú àwọn Marks and Spencer mo gbọ́ owó tó pọ̀ o wọ́n ní the deliberately ìjọ náà lọ wọ́n ti pẹ́ díẹ̀ o lọ́nà side eight four oh six ẹgbẹ́ machine drive iṣẹ́ night burú gan ẹni tẹ bá ń drive tẹ́ ń ṣe night mo bẹ̀yìn ẹ wà very very careful wọ́n ní woman kan ní accident ìyá ni Manchester wọ́n ní Ṣèkíà ló ń ṣe kó parí night báyìí lose control night is a very very dangerous job gbogbo bọ́dì ẹ̀ báyìí máa shut down tó bá máa fi ṣe tán láàárọ̀ but after a while tó bá ti ń ṣe lọ ṣe bọ̀ at the but night job gba àwọn kan láti ṣe iṣẹ́ night a máa ń restock eh, shelf yẹn ìgbà Christmas ni ìgbà tó pè mí pé owó yẹn tí mo lè calculate ẹ̀ fún ti bá ṣe <laughs> mọ̀ pé ní UK wọn máa calculate hours ni hours tó tí ì ṣe wa máa calculate ẹ̀ ẹ má bínú pé mo tún dàgbà ti jẹ́ Buhari sì ni indigenous American nation Cherokee Choctaw indigenous Tasmania iṣẹ́ tí ò tí ì ṣe wa máa calculate owó ẹ̀ Gani Olóyèdè mú kí bàbá mi tó bá sáré ṣe ten hours àbí kì í ṣe fourteen hours multiply by ten one forty pounds níjọ́ kan tó bá ṣe by five Our send gbogbo owó yẹn lọ sí nàìjíríà owó yẹn ti wọ mi báyìí nísìn ìlú òṣì àìmọye àwọn tó ti gba lóònù No London mo pàdé bàbá kan lórí trade ọ̀dà àfọmọ Ọ̀ṣun state ni wọn sọrí mi bá wọn ní Kóìkì mo níbẹ̀ ní wọ́n nígbà táwọn dé àwọn sọ fáwọn àgbàlagbà tí àwọn bá bá lórí bọ́ọ̀sì ó yẹ kó ti padà lọ nàìjíríà àwọn náà ti pé sixty wọ̀ tí kúrò London wọ́n relocate lọ tuntun padà ní nàìjíríà <laughs> ẹ já padà sí ti ìlú òfò bẹ́ẹ̀ ni àwọn kan ní anáwọn pray fún wọn ní nàìjíríà ẹ ti ń bọ̀ pásítọ̀ yìí ló ń sọ̀rọ̀ lọ́wọ́ nísìnyí Archbishop Daniel the president of the Christian Association of Nigeria ó ní two hundred and fifty ethnic nationalities a plague àti wá lọ wo meaning plague yẹn torí pé òyìnbó tó lò yẹn kò ní yé wọ èmi ni mo gbọ́dọ̀ break it down fún wọ kí ló dé tó ṣe lo plague kí ló ń pè ní plague kí ló dé tí kò ṣe lò ní normal English town. oríṣiríṣi aláàmì ẹ̀rí ń tẹ dálẹ̀ ìyá yìí aláàmì ẹ̀ bó ṣe ń dún lágo mẹ́rin mẹ́rin nìyẹn máa ń pa fóònù ẹ̀ mo ti fẹ́ yọ ọmọ ọmọ bó yọ every four o'clock ló ló ló máa jí irú ẹ̀ kalẹ̀ bí i ìgbà pé mo ṣe program ẹ̀ máa switch off fóònù ẹ̀ completely. Why did he use the word plague? Because we know that the word plague is not something good. Mr. Victor, the night jobs give high blood pressure everywhere. Eh, eh. ah, ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ni plague is like in the affliction disease ẹ̀rọ kí mo sọ pé nígbà ìtàn Mósè àti Fáráò ọ̀rọ̀ yẹn jáde nínú bẹ̀ pé Ọlọ́run dá bí à ń kankan sí wọn lára disease kan ìnà gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe wọn gbà tó yá Fáráò ní kó máa lọ olórí burúkú ẹ̀ tún tẹ̀lé wọn Red Sea ló parẹ́ sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ní Yorùbá ò ní débi táwọn ẹ máa parẹ́ nu ọ̀rọ̀ táà ń sọ máa dàbí pé à ń sọ àsọdùn ebi gbogbo ilẹ̀ nǹkan bible as long as o bá ṣì believe in bible àwa kan dẹ̀ believe nínú ifá a tún believe nínú kura òun lè lè ṣorí quran wà lẹ́yìn mi bíbà bible wà lókè so kò sí bí a ṣe ń sọ pé nàìjíríà ò ní pín because pásítọ̀ yín ló ń sọ fún wa nísìnyí pé two hundred and fifty ethnic nationalities now ẹ jẹ́ ká lọ wo meaning ethnic tá a bá sọ pé ethnic kí ni meaning ẹ̀ the word ethnic ẹ jẹ́ ká wo meaning ẹ̀ tá a bá ní ẹ jẹ́ increase torí orin tí máa ń pè nítorí lẹ́lẹ́ ti ṣòwò já ọdún yẹn wálẹ̀ díẹ̀ tá bá sọ pé ethnic ẹ o ti sọ́ọ̀nì ẹ̀ ti jáde díẹ̀ nísìnyí tá a bá ní ethnic lẹ́ẹ̀kan sí ethnic kí ló mean ṣé nigerians ni wá are we truly the people táwọn òyìnbó tó pè wá that is where the hypocrisy of the western world wọ́n ò fẹ́ destabilization of nigeria because if nigeria destabilized is a big problem ẹ má bínú mo ní láti máa charge you aago márùn-ún la máa parí program yìí kò ní gbọ́dọ̀ padà sórí bẹ́ẹ̀ kí lè ní strength lẹ́nu máa fi mọ́. sọ̀rọ̀ one hour náà la ní tó kù how many hours láti ṣe so far ẹ how many hours mo ti ṣe already okay mo one hour thirty five minutes so tó bá di aago márùn I'm a máa parí program yẹn kò ní ju aago márùn so mo máa fa àwọn phones in my last I'm tó fi Instagram So jẹ́ kí n ṣe nu i mean the corner done off fóònù yẹn. But I've been on phone trial two percent. so no doubt did not want it. That's it. So you walk it down. Like a laptop, USB net alone. So I should try the lane now. That will be good to go. So at least I need TV sixty-two. 62. Think about the charge actually last me. But just to be on the safe side. No, I'm not copying anything. Technology is so beautiful. So yẹ ká move swiftly ah Dr. Benjamin ó tó jẹ́ mẹ́ta kí lè sọ síbẹ̀ ẹ̀jẹ̀ sáré kàńtẹ́ kọ́ not just two hundred and fifty nationalities but two hundred and fifty extremely and dangerous diverse nationalities hmm. ẹ̀gbọ́n kan táwọn ọ̀jọ̀gbọ́n mo oríṣiríṣi àwọn ọ̀jọ̀gbọ́n wà lórí program àwọn tó ń gbà wá àwọn intellectual people tó mọ̀ pé okay ìpàtẹ ìṣépè kóòtù yìí máa ṣépè àláìkọ máa ṣépè bọ bó ṣe máa ń ṣe analysis rẹ hàn pé àlè máa ṣépè fún wọn lẹ́ǹkan mo sì rẹ̀ ti rí ẹ máa ṣépè mọ́ bọ̀ ìpè ni wọ́n máa ń gbà lẹ́nu mi nígbà mi má bínú kí ni Mr. Ibrahim sọ wọn ní good morning ẹ jẹ́ ká padà sí ti a ti mọ tán pè ní ethnic taba ní ethnic taba sọ pé ethnic of or belonging to a population group or subgroup made up of people who share a common cultural background. One people, one culture, one language. Ibo ló ti wá rí Nàìjíríà That is a crime. Aago márùn-ún ló ṣe sọ la máa parí ètò yìí. So kí gbogbo wa lè tètè padà sí bẹ́ẹ̀ ṣe ìdúná láti wọ bẹ́ẹ̀ bí tẹ̀sùn kí lọ máa kí lọ wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi. Ẹ̀gbọ́n mi Ṣẹ́gun Ọ̀nà, if Kosovo can achieve a statehood, then Yoruba sovereign people are entitled to their own as well. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ wọlé, ẹ máa ní láti lọ wo ibi tí bàbá Akintoye ti sọ̀rọ̀ nínú the beginning of this video. Mo mọ̀ọ́mọ̀ play gbogbo twenty three minutes yẹn nígbà tá a gbé wa lọ sí UNPO. Ṣé rí a lot of Nigerians that are thinking that we are just a pest Let's we, we are like people that are just coming on the social media, we're just talking, we like, we, what are you talking about? We are being Nigerian, we should keep. No, no, no, no, no, no, no, no, no, no, We don't want to keep Nigeria because we are all different ethnic. And what do people mean by the word ethnic? Tí wọ́n bá mọ tó ń pè ní ethnic, then ṣàlàyé fún ẹ. A group of people àwa ọmọ yorùbá tí bá ń sọ yorùbá nísìn àfi tí ọmọ haúsá bá gbọ́ yorùbá ló máa gbọ́n tí mò ń sọ bí kò bá gbọ́ yorùbá kó jókòó sínú ètò yìí tílẹ̀ máa fi mọ́ kò lè gbọ́n tí mò ń sọ but ìdí tí gbogbo ẹ̀yin ṣe ń gbọ́ nísìn tí bá wo aṣíwájú nísìn underscore Wàṣọbọ́lá tán ẹ̀yin gbọ́ mi nísìn torí pé àjọ ń gbọ́ èdè kan náà ìwà wa lè yàtọ̀ ẹ lè jẹ́ kristẹni èmi lè jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n mi Ṣẹ́gun ọ̀nà lè jẹ́ onífà ìyá mi Gbémilékè lè jẹ́ olóríṣà but kò mean anything in tó kọ́kọ́ ṣe pàtàkì ni pé Yorùbá ni mí ọmọlúàbí Yorùbá nation will stand but argument táwọn èèyàn kan sọ ni pé ẹ but a ti wọnú ara wa a ti wà pẹ̀lú ra wa ti pẹ́ for sixty three years breaking up yẹn òun kọ́ ni solution o a kò need the good governance ẹ hey, lè rí good governance nínú ibi tí wọ́n kó gbogbo ẹ lọ wo program tí mo ṣe nínú kíṣìn mi lọ́sàn-án àbí lọ́sàn-án àná tí mo ní gbogbo wa wà lábẹ́ umbrella àbẹ́ um, ẹ̀gbọ́n mi lọ́rùn iwájú ní Paris ẹ̀yin náà ti jí ni ṣẹ́yìn náà lọ tọ̀ ni àbí báwo ṣẹlẹ̀ yìí wà one hour ahead of us ní àgbàgbọ́ márùn-ún ṣẹ́yìn lọ́lù lọ́dọ̀ tí àbẹ́ ń lọ wọṣẹ́ ni <laughs> ẹ̀gbọ́n mi dáadáa mo gbúrò yín àtàlájì ìdáhùn pa àlàáfíà lẹ́wà. now sórí gbogbo two hundred and fifty ethnic groups yẹn Dr. Benjamin ti bá wa ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan ọmọ tí Dr. Benjamin sọ Dr. Benjamin ní this is a very extremely dangerous diverse nationality because nínú ẹ̀ la ní Fúlàní tó ń pa wá nínú ẹ̀ la ní àwọn Ìgbò tẹ́ná fún ìgbàlẹ̀ mọ́ wa lọ́wọ́ nínú ẹ̀ làwa náà jẹ́ Yorùbá tá a fi marginalize and we are all a plug ẹ já padà sí plug yẹn again ẹ ṣì wà lẹ́nu iṣẹ́ kábíyèsí Elédùmarè Ọlọ́run bá ń dúró tì yàn fún yín lálàáfíà ara a ṣe sọ̀rọ̀ night job èèyàn alágbára lè máa ń ṣiṣẹ́ night yẹn mo prefer kí n ṣiṣẹ́ títí di òru kí n padà wálé night yẹn mo ti ṣe bí ẹ̀mẹ́ta rí for some period ah! bí àgbà tí mò ń drive uber ṣáà mo prefer kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ní five kí n ṣe tán ní two lóru but mo gbọ́dọ̀ padà wá sílé mo like my job but àdúgbò fẹ́yìn tẹ́ ń ṣe ọlọ́ba àwọn àgbọ̀dọ̀ so now kí ni reason tí bàbá yìí tó ṣe lo the word clerk a ti mọ̀ pé nǹkan tí ó jẹ́ disease ni wọ́n tún sọ pé calamity ni or ok jẹ́ kí n kà láti bẹ̀rẹ̀ again wọ́n sọ mí nìyí plague, which is P L A G U E, Papa Lima Alpha Golf Uniform Echo, bá a ṣe máa ń pè lọ́dọ̀ tiwa nílùú ìbò nìyẹn. But tó bá fẹ́ ṣe ní verb á di ed wá á di ed sí lẹ́yìn òun lòyìn òun ní Christian Association president ń lò ó pè wá ní plague two hundred èmi kọ́ mo sọ. Ìtẹ́mi dẹ̀ ti ń sọ fún yín látọdún mẹ́ta ni la ṣe sọ pé a lè a lè work together. mo kí Mr. Moscow boy we are at work o oh, greetings from Russia wow ọlọ́àbáwọn pẹ̀lú yìí ẹ̀yin lẹ́ ń jẹ gbogbo ayé nísìnyí ẹ̀yin Russia ẹ̀yin lágbára lẹ fi ń sọ fáwọn West pé ẹ máa nà wá lẹ́gbàá ọlọ́àbáwọn pẹ̀lú yìí there's a lot of Nigerians in Russia that are doing very well especially the Igbos and the Yorubas wọ́n máa lọ ń ṣe medicine níbẹ̀ olúkálukú dẹ̀ máa ń ṣe other things láti fi survive ìbísí náà bá dẹ̀ wà náà ni èèyàn máa ti máa ṣayé we are just about thirty, forty minutes into away from this program at five o'clock we end the program but I want us to understand that the word plague to smite infest afflict ọlọ́pàá náà soldier and disrespect yìí nineteen ninety nine constitution ti oppress yìí afflict wait, or as with as if with disease, calamity or a natural evil. So, Torí pé Nàìjíríà pé sí gbogbo kìíní yẹn natural evil ní Nigeria. Deliberately they just don't want it to work. Not that we don't have the money for a money for Demi and we have done nine thousand kilometers of road Yeah. No, I'm not just blaming the APC for the eight years. I'm blaming even Obasanjo for 16 years. Obasanjo took 16 billion dollars. Ó náà máa ṣe electricity fún kò rí náà ṣe. Owó yẹn ní sàmù ibi tó wà. Bí ó tẹ̀ Stella Obasanjo kọ́nà fún òun okay. bí tí yẹn ti fẹ́ lọ ṣe nípò àti bọ́ǹbọ̀n ó fẹ́ lọ ṣe Tommy. Ó dẹ̀ fẹ́ lọ ṣe tọ́mì. Wọ́n dẹ̀ sọ pé kó má lọ ṣe kò dáhùn kọ́nà fún òun kẹ̀. Òun But the question is now ẹ jẹ́ ká padà sí ti Simon Ekpa sọ Simon Ekpa ń respond fún Anthony Blinken tá à ń bá lọ pé which democracy ló ń sọ̀rọ̀ ẹ̀ the democracy Simon Ekpa ló ń sọ̀rọ̀ nísìnyí the democracy that is in the law court or the one that is that led to the death of many Igbos across Nigeria or the one that led to burning Igbo market destroying their means of livelihood sórí pé kò tẹ̀ sọ̀rọ̀ Yorùbá níbẹ̀ yẹn ara problem ta ta máa ń sọ pé we can never be one even though pé àjọ ń ṣe but ó kọ́kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa tàwọn tí ẹ̀ ná torí pé látẹ̀kọ́ nísìn <clears throat> torí pé mi náà sọ̀rọ̀ nípa tiwọn and this is where we are saying to our people that we are living in denial trying to believe the West ó dẹ̀ pọ̀ ní nàìjíríà ṣẹ́rí gbogbo àwọn ambassador tó wà nàìjíríà yẹn iṣẹ́ tí wọ́n ní pé to convince you to keep that word that name that branding name yẹn nàìjíríà just try and keep it as much as possible okay you want to go and study in uh, Moscow okay we we'll give you a visa but not everybody wọ́n ní quota eye àwọn tó máa fún ní visa lọ́dọọdún if i'm wrong or right I want anybody to comment on that. All the countries that have embassy in Nigeria want a quota. And after that quota has been achieved, nobody's getting a visa until the next year. One quota. But their job is to continue to tell you that we are doing some implementation, we are doing that, and now let's listen to this. Kí international relation. I'm listening to this for the first time. I do not own the copyright. This video was posted seven months ago in a particular YouTuber that says Philo Note. Let's listen to it. Kò lè understand tán pè ní international relation. Most sọ fún lecture room níbí báyìí. Èmi ò ṣe Yorùbá nation without go and talk about àwọn nǹkan to máa ní understanding to máa share. ẹ lọ́kàn pé ah ok plus one plus call call too much so let's listen to this. As having begun in the United States yeah. in the early 20th century, international relations, a brief history. Mm. International relations, understood in the broader sense as the relationships between independent units or states has always been. ẹ má bínú ẹ hàn pé nìkan mo ní fídíò ẹ̀ sọ́kùn fẹ́ máa jà láàrin méjì ogun ọ̀rọ̀ sọ níbẹ̀ international relationship between independent unit of state ṣé wọ́n rí àwọn embassy tó wà ní nàìjíríà yìí iṣẹ́ tiwọn ni pé kọ́ máa convince ìwọ tó ń gbọ́ mi pé nàìjíríà ni the best country in Africa ọmọ wọn máa ń lo òyìnbó kan ní the most populous black nation in Africa irọ́ ló bá dé ìwé yìí a ti ń ṣe review ẹ̀ láìpẹ́ mo ti ṣe the first half an hour a máa ma ṣe review ẹ̀ a máa ma upload ẹ̀ sórí gbogbo copyright yẹn màmá wa lálùbáríkà alájà irat ọláìdé adéyẹyẹ nígbà tó celebrate seventy five years old wọn she is an also an artist Is here in UK. I'm London design with UK. So I'm gonna be putting that Motisha the first half an hour. So Mokade. The title of this is called Treasuries of the Yoruba Art Tradition and Cultural Heritage. Pàtàkì àṣà ati she Yoruba, ìṣe ọ̀nà àwọn Yorùbá ni aro aro ojo. We'll try very hard, So very soon you'll be. I've done the first half an hour, so I'm going. I need to catch up quickly and do like five episode and then start uploading it on the YouTube so that you will be able to go and also. share Sherry Me is what we are doing is called documentation of the history, just like you. Bàkító yìí náà ṣe ṣe but I've been very lazy because tá ẹlòmíì prefer bẹ́ẹ̀ than pé kó lọ jókòó kó máa so like I said I started with this one ẹ uh, gbàdúrà draft wa pé kí strength wà so táwọn ilé ọgbọ́n yẹn bá ti lọ sí school you know that's what I do sometimes bẹ́ẹ̀ bá rí mi lórí social media there's a lot of things I'm doing mo dẹ̀ ni mo fẹ́ ṣe mo ti ṣe YouTube page kan no live streaming there authentic organic my 24 years in UK mo visa but everything to lè fi understand you will comment under it màá lọ another video Only ní ju ten minutes lọ again uh, my wọ bọ́ọ̀sì tó o bá ní bus pass o ìlú ìbò ṣe dá tó bàbá problem wà náà so all these things I will be using my own experience especially in ń dé má kánjú o tó bá kánjú ó máa dé nàìjíríà padà àbí kó lọ sí prison mo fẹ́ kí ìwọ náà lè gbé níbí das tó bá yẹ pé bíbẹ̀ la ṣe fi gbé títí tá a máa fi fọ́ nàìjíríà so the twenty-four years in UK I've been pushing that out as well you know that also uh, so you can see why if you don't see me online as as the nature of the job our Tawanu media there is always something then the Koiki media team are working um, towards bringing something different. Uh, without funding, we can't do those things. There's a lot of historical places within Yoruba land that we want to go and do proper documentary of it and bring it out, present it to everybody, and it will be there because hello me, í come ẹni but owó ní tó But one sí lè má about kí yẹ ìyàwó ẹ̀ kó ṣe ọbẹ̀ ẹ̀fọ́ fún so yes ó tún rán mi létí pé mo ní my elder sister èyí tí mo mọyàn lẹ́yìn ẹ̀ ẹ̀wọ̀n lóhùn ló kọ́kọ́ mọyàn mọ́ sí mi ni mo wá gba ọyàn yẹn lẹ́nu ẹ̀ she is into uh, not ticketing and not biz out tó bá fẹ́ ra ticket anywhere in the world you know she can do that for you she is in UK with us you know she just completed that program uh, I don't know how long she, she you know will last lasted but she but she just She loves traveling. So she's just completed that. So if you want to buy a ticket, you want to travel from point A to B, she can check it out for you and then you can do patronization with her. That's my own elder sister. So thank you so much for reminding me that. So let's come back into the product. So you can see that, you know, uh, I had then our football that played top playing. We're trying to see how we can, you know, help them with the media. Oh, the woke up. They were on Saturday. So we are working to see how we can help. From there, àwọn sọ̀rọ̀ Yorùbá nation fún you know, using the football. Football is a very very important game as well. Then there's another one how to connect the ní Ìbàdàn, àwọn tó boxing. That could be the next Anthony Joshua. So you can see that all these things involves a lot. You know, the are around, you know, media to share different things um, because they have the funding to do it. Al Jazeera is funded by Qatar The bá ń Al Jazeera then, ń rí yẹn Qatar owó epo gbùrù lọ́nà so hopefully lágbára Ọlọ́run when we have our own nation then we can have a proper structure but for now our structure within the part of Nigeria would be more of factual or you ṣe factual mo you know yeah. I can't just set up an office in Nigeria now. DSS my lọ́bẹ̀ ní I call á everybody My màmá wa owó ti ṣé my fẹ́ kí n máa wá síbẹ̀ kí n máa So we so we are so you can tell that our own brand in Nigeria that is fighting the government is a very very difficult one to operate. Maybe, bàá they can't do anything to me. Ẹ forget it. The bá lọ report fún Metropolitan Police Scotland Yard. About the bomb gbọ́ nǹkan tí wọ́n ń gbé lé ilé òṣàdé Ika grandson. I not Ika grandson. So I think Carlson has his own ways what he was saying along the Nibitura. So let's quickly come back here because it's now 4.30. Kagbo more nípa international relationship. Very, very important. All these embassy the one in Nigeria, embassy to one in Nigeria, they are not working in the interest of the indigenous people. They are not. So if you're thinking that they are working for the interests of the indigenous people, you are wasting your time. They are not. So let's listen more to this. In a part of political science. However, international relations as a separate field of study is generally understood as having begun in the United States in the early 20th century. British scholar E. H. Carr, in his 1939 book titled The Twenty Years' Crisis 1919 to 1939. Edmond Odosome, E.H. Carr, in his book, The 20 Years Crisis, Amamadeba crisis is a crisis. Ah, Look, crisis will never stop if there's plague in the society. Nigeria is plagued with 250 ethnic nationality joined together. And we're expecting it to work. We're expecting unity. We're expecting hope. How? As of 1919, that was five years after that amalgamation of Nigeria. So there was crisis between 1919 up to 1939. As we speak today in 2023, there's crisis going on around the world, depending on Ibitubawo, there's crisis between Taiwan and China. It's very, very tense. It could explode anytime. There's crisis going on in Russia, Ukraine, which is the most important one that is going. We pray that it's going to be peace. There's crisis going on in Sudan. And there are also smaller, smaller pockets of crisis. One of them is still Nigeria. The reason why our phone is not up there is because IT, DBP, Iboma, Wali, we pray it doesn't get to that stage. We pray we can resolve these problems so that we don't have to start fighting and then humanity will be in danger where people will be killed and dead bodies all over the place. It can happen in Nigeria if care is not taken. But we can resolve these by putting pressure on international relations. And this is going us to the second part. As much as the Western world is playing our mind, we can also play their mind as well by forcing that diplomacy on them. They don't like it. But with America and Chinese and we're going to ban people. It's because of the pressure. Pressure to Njade. If we can put pressure, our tongue agitate, about put pressure, you know, I have a I have a man that sent me all his communication to the U.S. embassy in, in, in London. I don't have to share that with you. It's not for public consumption. In your péré letter to the kọ different embassy nílùú yìí mo ti and each court letter to bá sẹ̀ kò ń ṣe pé email o ó post the recorded delivery ó dẹ̀ ń copy mi bọ́dẹ̀ ṣe reply ẹ̀ ó ń copy mi ẹ̀yin ò dẹ̀ mọ̀ this is what we should all be doing A collector's embassy ẹ sọ fún by nípa Yorùbá nation Going ń ṣe kéèkì ẹ ẹ abẹ́kọ̀ no iṣẹ́ gbogbo wa ní iṣẹ́ gbogbo wa iṣẹ́ gbogbo wa ó yẹ kí èmi náà máa sùn nísìn London time is four thirty a.m ó yẹ kí n wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó mi bá tẹ̀ ṣe nǹkan kan kí n máa lie down kí n máa sùn níbẹ̀ mo ṣì wà ní bíbáyìí iṣẹ́ gbogbo wa kò ń ṣiṣẹ́ bàbá Akíntóyè nìkan kò ń ṣiṣẹ́ Ìgbòho we all have responsibility mo dẹ̀ dúpẹ́ fáwọn tó wà ní different you know, mọ́mí wa kan send message sí mi pé àwọn ṣètò wa pẹ̀lú ìlànà ní Canada gbogbo movement yẹn wá split nítorí ìyá ìyá ìyá jaga wèrè tó dé yẹn ibi tó yẹ kí gbogbo wa tọ̀ síbi kan kó ṣu síbẹ̀ ìtàn yẹn ti wá káàkiri nísìnyí àá ni àwa àwa là ń parọ́ àwọn ló ń sọ̀tọ̀ wọ́n wá ń sọ jágbajàgba mo gbọ́ tìyẹn tó ń bú ìyẹn agíléntì yẹn tó ń bú bàbá chief man lánàá bàbá tí ọ̀rẹ́ jáde láti lọ ṣe rálì ó ń bú ó ń bú chief man lánàá nínú program yẹn àwọn tẹ́fẹ́ máa lọ gbọ́ nìyẹn ṣé báwọn yẹn ṣe ọ̀rọ̀ kan sá make sense kò make sense wọ́n wọ̀ mí báyìí wọ́n wọ̀ mí báyìí àwọn tajọ́ wọn àgbà tẹ́lẹ̀ tẹ́ ẹ bá good in writing kò má ta ẹ kọ́ lédè Yorùbá extended sí No matter. We must just put something there. Hey, imagine if we are flooding all these embassies around the world ní country tí wọ́n wà tó ń send communications sí wọn pé ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Yorùbá nation movement ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ìtàn bàbá Akíntóyè ṣe. ìyá dàgbò ìyá dìgbòlugi So this is why I'm bringing this, you know, we can slow down. So let me come on the video. So let's go back into the video again. So crisis is wà yìí. Nítorí ẹ̀ ń fa crisis ni pé because àwọn ìbò ló change the border. They change the border line. Yorùbá kingdom border wọ́n join ẹ̀ multi-nigeria? Nàìjíríà. Igbo border line wọ́n join ẹ̀ mọ́ ti Nàìjíríà. Hausa wọ́n join ẹ̀. There were gbogbo two hundred and fifty ethnic nationalities àti wá in a plague. Let's continue. Spoke of the debate between what were then called idealists and realists in the growth of the science of international relations. Ẹ̀gbọ́n nǹkan Spoke of the debate between what were then called idealists and realists in the growth of the science. ideal ideally the máa lo because ideally ṣẹ́fíìpù àti gba yorùbá nation pẹ̀lú nǹkan tí ìyá yẹn sọ ìwọ náà jókòó gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè gẹ́gẹ́ bí ẹni tó ní brain yes a fẹ́ gba yorùbá nation ìyẹn wá ní ká wá parọ́ pàti gba yorùbá nation tá a dẹ̀ mọ̀ báyìí ti gba yorùbá nation kẹ́kọ̀ọ́ yẹn ò make sense. so ẹ̀wọ̀n àwọn dẹ̀ ń jáde nísìn ẹ̀ wá ní ti gba country ẹ wá ń deceive àwọn èèyàn ẹ wá ní àwa tí a ń ṣe tẹ́lẹ̀ yẹn àwa la ní intention èmi ò ṣe máa sùn nísìn èmi ò ṣe máa sùn nísìn ṣé n tí mò ń sọ nísìn ó yàtọ̀ sí ní tàbí sọ̀bọ̀ tẹ́lẹ̀ tòtòrí pé ẹ àwọn dúró dìgbà táwa máa declare no ó ní process ní gbogbo nǹkan ẹ a declare declare tó ní value tó ní tó ní weight tó tó lè tẹ̀lé mo sọ fún pé mo lọ sáàbù mo lọ sí Sokoto mo wà ní Nàìjíríà over the weekend mo travel níjọ́ Friday mo ṣẹ̀dé ní Sunday I was in Sokoto state tí gbogbo tí mo ṣe rí is all about Nigeria so ṣó wà ideally pé a ti wà nínú country tó ń pè ní Yorùbá nation when there is still a government running from the state level to the federal to the local government so ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ọ̀rọ̀ tó wò ní làákàyè ni but how can they understand ẹni tó yẹ gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò líǹkẹ̀ mọ́ anything tó wà ẹ wo ẹ lọ wo bàbá Akíntóyè first twenty minutes ẹ máa láti dúró ká parí program àbí kẹrin wáìnì ẹ wo bàtọ́ lọ present Yorùbá reason tá a ṣe fi lọ fún UNPO not United Nations but the UNPO náà is an organization for the unrepresented people. so adé sọ fáwọn tí àjọ ń ṣe yorùbá nation tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní ẹ̀pẹ́ yẹn ẹ ẹ àwa là ń parọ́ kò make sense àwọn apc gan mọ̀ pé àwa la ṣe on the right track because àìtí gba country tinubu nísìn tí gbogbo ẹ̀ bá go as planned ó máa ṣe a máa falẹ́kùn kan máa di ó máa di president ṣe máa lọ stop ẹ̀ ṣé mo ní mo ní mo ní power láti lọ stop tinubu ni ṣé mo ní the kind of equipment táwọn boko haram ní tó fi ń tó fi ń blow yìí tó fi ń pa yìí so let's continue we're just twenty minutes away to the program. But, well, yeah, it is not even worth mentioning, but already àwọn kan wà bẹ́ẹ̀ pé that's why we are saying that we, we have to keep talking about it a little bit. Akọ̀lẹ̀ máa fún wọn ní that kind of publicity as much anymore because there are still people that reason to the extent that a ti nínú Yorùbá country. and ideally Iranian eh? illusion eh? and thanks so much my brother just raise it. He argued that international relations as a field came about as a result of democratization and of the popular demand to overcome the secrecy of international politics as practiced by professional diplomats. International relation as a field came about as a result of the democratization of the popular demand. Hey, we no go gree. They don't kill us. Oh, hey, we are sign, sign, sign, sign, sign, sign petition, sign petition. We talk about it in UK. After two years now, I don't go home. Hey, hey, this election, hey, this election, election, hey, there is that, there is election. America, America, do something. America, do, America. Okay, okay, we do something. We do something. We do something. We give them a ban they are not telling us àwọn tó bank how do I know whether Tinubu name is there how do I know whether Wike name is there àbúrúkọ tèmi lọ́ọ́ fi síbẹ̀ ni bí ajọ́ ti bá máa la Amẹ́ríkà ni so you can see that it is all about the popular demand to overcome the secrecy of international politics practiced by professionals ìyẹn làwọn kan ṣe máa lọ study school gangan ní international relation we go to the school for study so that wà á lè mọ bó ti máa sọ eré mi ní sin akàn sọ̀rọ̀ gbàgbàgbàgbà nígbà tó bá di pé a lọ sí school ẹ̀ ó máa níbà tí wọ́n present ẹ̀ irú àwọn bàbá kékeré ní sin that's why they call professor we don't expect professor to be coming out and a máa jà ní a máa gbé ìbọn ní ah, ah. Presaging the rise of critical theory and post-behavioralism almost half a century later. Howe spoke of the inextricable linkage of purpose and analysis, and the impossibility of separating the role of the investigator from that of the practitioner of politics. He argued that purpose, especially the specific purpose of preventing war, was the initiator of the study of it. Did you hear that? He argued or argued that the purpose, the specific purpose of preventing a war. Ogun ogun bẹ̀lẹ̀ ní táìmù nìyí abati a And that is why we must continue to tell our people that these politicians are not powerful. If they are powerful, Ike Kiremadu will not be sentenced there in UK. He's with us here now. i'm sure he's sleeping now One more time tó máa ń jí ní prison because tó bá ti time up ó gbọ́dọ̀ dìde because he has lost his freedom for the next ten years because Oboro gbọ́dọ̀ their breakfast both fẹ́ bó kọ̀ Oboro gbọ́dọ̀ their breakfast All lè máa ní kó exercise kò ṣe exercise ike kiri máa dùn àtẹ jò díẹ̀ àtẹ kọ̀wé could do that. do i pity him no i don't pity him International relationship is also for the purpose of preventing war. But the problem is the world lives in denial. Gbogbo tó ń lọ nínú Nàìjíríà lẹ́sìn, wọ́n ṣe nípa àwọn ọ̀rẹ́, wọ́n mójú kúrò. UN UN ló ó ṣojú kan báyìí, ó ń fi wo Nàìjíríà, èyí tó ṣojú méjèèjì. Ọ̀ǹtí tó bá bẹ́lẹ̀ nísìn, they will now start sitting down and then having Security Council meeting trying to resolve the problem after humanity has been destroyed. We're just 15 minutes to the end of the program. International politics. And that purpose remained, along with observation and analysis, as a necessary element of a mature science. French scholar Raymond Aron argued that the study of international relations, defined as the relations among nations, or political collectivities that are territorially organized was a peculiarly American form of study, and that international relations, in reality, could not be separated from other social phenomena. I want us to take, look into that again. The study of international relations defined as the relations among nations or political collectivities that are territorially organized was a peculiar American form of study and that international relations in reality. about bá reality ní to tòótọ́ could not be separated with other social phenomena. Afẹ́ Yorùbá nation, ẹ the world will just not have to look into it. They will look into it at some point, whether they like it or not. okay, kí me came at the other side. Come and look into it. Because the pressure continues to build up every day and it's not ending. He argued that the focus on international relations was actually interstate relations, symbolized by the actions of the diplomat and the soldier who represent the state in peace and war. His argument that international relations could not rigorously separate interstate relations from inter-individual relations involving several political units. Presage the distinction otherwise not clearly made until the 1970s between international and transnational relations. Yet, he simultaneously argued that an essential difference remained between internal and foreign policies, based on the notion that states internally reserve the monopoly on violence to those wielding legitimate authority while states not having emerged from the state of nature, exhibit foreign policies accepting the plurality of centers of armed force. Let me explain a little bit. What Nigeria is doing is Nigerian government is telling all the diplomats, I ah, don't listen to Yoruba people. You know, if you listen to them, your relationship with Nigeria is going to fall. And that is what they're doing behind closed door. Canada, don't listen to Sunday Bowo. the moment you listen to Sunday Igboho, you know the relationship that you have with Nigeria, you will have to have a new one. Up. Hey, don't listen to Biafra. So it's all about manipulating using these international. That's why they have embassy. Each embassy near Mokin Babawa Idris Dauda. Each embassy could could bring in relationship pẹ̀lú ìlú tó ní economy Nigeria is a country of its own and they have to continue to manipulate it manipulate it manipulate it that's why they say democracy is going to work in Nigeria ẹ̀gbọ́n kan tí Katrina land, short woman devil yẹn ẹ̀gbọ́n kan tó sọ nígbà yẹn pé eh, democracy yẹn kò kò tí ì débẹ̀ but ẹ eh, ó máa débẹ̀ a play video kan náà tí. Eh, ta ló lọ sí nàìjíríà gbà yẹn náà kan náà mínísítà Tony Blair or something tó ń sọ nípa corruption pé UK náà wà corrupt gan nígbà kan but later on you know, things started changing. Aaron argued that historical and sociological analysis was a more appropriate method of studying international relations than the formal rationalism that seemed to be the basis of this new American field. He also argued that the realist idealist distinction made by American international relations scholars, who particularly saw the old Europe as realist and the United States as idealist, simply made no sense, as all states ultimately followed realist principles in a system in which each was responsible for its own survival. And because a system in which each was responsible for his own survival, she America ló máa sọ bá ṣe survive? as Yoruba people. Ṣé UK ló máa sọ bá ṣe fẹ́ survive? Ṣé France ló máa sọ fún wa bá ṣe fẹ́ survive? Àwa àwa tí a jẹ́ one people, one culture, one language, Yorùbá ni mí, ọmọlúàbí, Yoruba nation will stand. Àwa la máa lè decide báwo la ti lè survive because our survival in Nigeria is diminishing every those blessed seconds. Because I ah, saw Yoruba. Yoruba is not our official language in Nigeria. Our official language is English. And that is a, is a problem on the indigenous people. Because the more times on English, on diminished survival And let me just quickly read this as well. Yoruba freedom now Oduduwa nation will stand. Yoruba are over 60 million. It is better to face ourselves, find where we went wrong, solve our problems, and speak with one voice. Looking at each other's faces among states to lift up the less ones and turn our nation to a competitive nation in order to achieve better goals that is good life for our children, youth, than the children yet unborn. To become great nation where they are of the same natives, cultures, and traditions. Now, reasons for the Yoruba to exit from Nigeria. Yoruba tribe was a nation and a kingdom or a country before the 1914 amalgamation. Because the 1914 amalgamation was a crime against we, the Yoruba people, and the rest of the ethnic groups that was merged together. And that is why the Christian Association of Nigeria president Daniel Oko says 250 ethnic nationalities are plagued by the religious ethnic communion and resources conflict. How can somebody in River State kill his mother because of 20,000 naira? A state that is providing for Nigeria under one of the most important resources, which is known as crude oil. That person should not even be talking about needing 20,000 naira if Nigeria was truly a country. Because killing your mother for 20,000, this happened in River State. And River State, as we know, we go and look at River State as a you know as one of the states in Nigeria today, let's talk about River State briefly before we go further. River State. Once again, a very good morning as we are now coming towards the end of this program. As we say all the time, River State, a population of 5 million, which is equivalent to Scotland, as at 2006 census, Rivers State is the sixth most populous state in Nigeria. Rivers State is diverse state that is home to you know the capital is Port Harcourt. The current governor is Nelson Wiki. This is a state with a huge petrol, with a huge resources known as the crude oil. But there was a young man that killed his mother in that same state for 20,000 naira. Does that make sense? Nigeria was forced upon us for over 109 years now, when we calculate 1914 till date. This created injustice and atrocities against the Yorubas by the Fulanis Mr. Shegun on my comment say the second largest IGR revenue in Nigeria, and the person killed his mother for 20,000 naira. Doesn't make sense, is it? Fulanis are enslaving us in our land. There's increase on terrorism, banditry, killings, raping, kidnapping, racial abuse to our sisters, fathers, from their farmland. They are occupying all the position in the Yoruba province in all government offices. I believe Tinubu will change a lot of that by the time he gets there. Port Authority, Airport Authority, Immigration Services, custom Services, Military, Police Force, and many more. Nigeria has failed us and is now on fire. We need our freedom. So thank you once again to Alaja Irat Adeyeye for producing enough of this Snapchat. So this is like a Snapchat. Somebody actually uploaded at the Yoruba Nation. You just quickly tell them under 30 seconds. And as we wind down from this part of the globe, my name is Alami Koiki. I hope you've enjoyed the lecture and the lecture based on the fact that um, uh, yeah, he's still enjoying his status as a bishop. Don't mind them. Oh. <laughs> you know, they're getting money from all the governors. Yoruba Nation is the only solution. Nigeria has not done well for every one of us. Let us allow Nigeria to dissolve and let us work towards uh, our own. People ask, is it going to happen in our lifetime? I am just 40 years old. Uh, I believe if we give Baba Pade Banjo another 40 years, it'll probably be around 120. He's 95 now, It's about 5 soon, 100. So it's going to be about 135. So definitely Yoruba Nation still possible in our lifetime. DZ123, thank you so much. I appreciate those of you that are quiet listeners. You don't even chat, you don't talk we are sitting there with your cognac, you know, listening to the program. We appreciate your time with us. I'm your only last man standing while others are sleeping. I wake up and also bring the program live to you. Moki Professor Adebanji Akintoye Nkonsi, Moki Dr. Chief Sunday Moki Babawa Chief Ayeloge, Chief Imam of Yoruba Land, Mrs. Janet Fashaki, mo kí United States of America they're working tirelessly I, you know, I can't even appreciate them less you know, pẹ̀lú leader wọn tó wà níbẹ̀ mo kí ìlànà Canada mo babawa bashegun. wa babawa mo kí bàbá wa Dr. Kebíọ̀rùn Kòsí mo kí bàbá wa Gani Alágbàlá mo kí gbogbo Yorùbá world media mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn àtẹ̀yìn tẹ̀ ń ṣe APC náà bọ̀tẹ́ mọ̀ pé ìlú yóò kò wá òkè bọ̀ ká jẹ lára ká jẹ nísìnyí kí nínú ọ̀rọ̀ kàdà ra kẹ̀kẹ́ márúwá in the long run that is not a system that works um, River State is five million Scotland is five million epo tí River State ní mo rò pé Scotland náà nírú ẹ̀ èèyàn kan dẹ̀ pààyẹ́ nítorí twenty thousand naira mo kí gbogbo èèyàn lólùfẹ́ wa ní different platforms mo kí mọ́mí wa Ramatusa mo kí ẹ̀yin tiwa lórí Instagram ẹni that a bá dárúkọ ẹ má fi ṣèbínú let's listen to this and then we we'll close the podcast when I come back. ọ̀dà ìlànà àgbà débi wíjẹ́ jákàmọ̀ jákàmọ̀ jákàmọ̀ jákàmọ̀ jákàmọ̀ láti lọ láti lọ gbọ́ ọjọ́ ìwà kan sí ìbá mi túbọ̀ ìbá mi túbọ̀ ìbá mi túbọ̀ ìbá mi túbọ̀. Koike Media, bringing the world closer to your doorstep. As the man sọ lórí àwọn èèyàn onígbà tó máa ń bízì onígbà tó kò kí bízì ó ti lọ nìyẹn the next one ẹ máa dé ní next one máa dé ní one minute so yorùbá nation ló lè ṣe àmọ́ ni ṣòro lè náà nísìnyí. Koiki Media bringing the world closer to your doorstep èyí ni twenty third of August twenty twenty two ṣòro lè náà o ti rẹ́dì láti depart sórí kọ̀ǹpútà mi ó máa tilẹ̀kùn ó dà pé sẹ́ńsọ̀ péyàn kan tó fẹ́ wọlé ilẹ̀kùn yẹn máa tì nísìn ìyẹn la ṣe ń sọ fún yín sórí the next one tó máa dé ó máa dé ní one minute ilé náà ti kéde òun náà ti lọ so má jẹ́ kí àwọn kan parọ́ fún ẹ pé yorùbá nation of possible bá ti bá yorùbá báwa náà ṣe máa ní network wa nìyẹn ṣe máa gbéyàn from point a to b ló tún rí pé lẹ́yìn náà tún ti dé eh, every minute bó ṣe ń kóyàn dé tó ń lọ tó ń bọ̀ nìyẹn má jẹ́ kí àwọn kan parọ́ fún ẹ yorùbá nation now yorùbá nation now now now. must be mo rí ẹbẹ àwa ti lọ sùn at least i can still do two hours níbi ká máa ṣe school run that's about everybody. Good hour.